sọ̀rọ̀ báyìí ẹ̀mí lòun ni mo fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ pé sweet lọ́ọ̀lì lọ́mọ mi kì í ṣe sweet so so àbùkìtì tàbí rárá. ẹ wò àǹtí mi fi lè èbó láìdí àní ìdì àìdí àlọ́ ìbò nídìí gan-an nǹkan sí èbò pé wo lè bó òfò kí nìkan náà ṣé sweet lọ́ọ̀lì lẹ́gbẹ́ náà súná rẹ̀ sí ni. Mm, wọ́n ló wọ́n ló mọ. ọba jókòó mọ́ ó dìn ó ti jókòó lọ́ba mọ́ ó dìn mo kọjá lẹ́kìnní mo kọjá lẹ́kìnní ah wọ́n sàn kọ́ nǹkan mọ́rí pé kọ́ nǹkan mọ́rí jẹ́ kọ́ bànújẹ́ ọkàn ìjókòó kàbẹ̀rẹ̀ kò kò sì rí. jọ torí Ọlọ́run ewu wá ní tó òrùba ìtọrùn wọ ẹ sọ èyí tó jẹ́ tiẹ̀ gangan nínú ọ̀rọ̀ tó sọ yẹn kí ni nǹkan tó tẹ̀ máa ń ṣe ẹ́ tó òfófó yìí náà ni àti òfófó gbà ibi ọpẹ́ ló mọ. ṣé ẹyin lè pé tí n bá ti rí nǹkan bí àmì bí nǹkan àmì pẹ́pẹ́ báyìí kí n máa ta yín pẹ́pẹ́ kó tó di pé akànkàn ayé ọ̀tá yín kí ẹyin mọ̀ sí wàhálà tó ń sọ̀tọ̀ pẹ́pẹ́sẹ́ o mo rí sosu lọ́ọ̀lì o ó wà mòdín ni o àpẹẹrẹ pé gbàtà wà mòdín ni kò kò kò sì fi kọ́mọ́ yìí pé. ṣé sọ́gbẹ́nu sọ́hun ọ̀rọ̀ yìí náà ni ọlọ́mọ ẹ̀kọ́rọ̀ kó ta ẹ lóṣì mo bó ẹ̀wà yẹn kó dẹ̀ fojú sí nǹkan tí mò ń ṣe mò ń bọ̀. àǹtí mi àǹtí mi àǹtí mi bó ẹ̀wà yẹn ní ẹ̀kọ́ paná di eléyìí náà kó mọ̀ mọ́ háhù dáalẹ̀ olúwa fèrèsé fún aláàjì. Ah. tòní lẹ́yìn àwọn ah, àǹtí mi ìrún lọ́bẹ̀ wọn kàn máa sọ́ọ́fọ̀ ni. Hmm. Ah, ó gbóná omi rà àbí mo mi lè sùn. ọmọ tó ń sọ ní gbòòrò dákun bèbí wálé sweet lolly aroma pọ̀ dẹ̀wọ̀n pọ̀ gan-an ọmọ ọmọ ọmọ tó ń sọ ní gbòòrò. sweet baby má sọ fún mi pé nọ́mbà yẹn ò lọ. àfọ̀sùn tẹ̀ kọ́kọ́ ń wò kò gbé àti mo wá pẹ̀ pàṣá at the end of the day switch off ló padà tún sọ fún mi báyìí. àbò lórí burúkú ni àbùfẹ́ kó lóun kó fóun ṣẹ̀sìn kí ló bẹ̀ sí á lọ́ní o. àyọ̀ ṣẹ̀sìn ni ẹ̀sìn àárọ̀ àsùnbà àlàáfàì mọ̀ ń gíríbì kódà yóò ṣe tìgbà tí wọ́n bá yẹn náà fi láàrún lóru yóò ṣẹ̀sìn gan ni o. ẹ ẹ ẹ dákun àti mi tàbí tó fẹ́ ṣẹ̀sìn gan. Hmm, orí bó ṣe nẹnu bí ẹnu asín jọ ṣé mo fọ̀rọ̀ lọ ẹ láti kíṣìn ló ti bẹ́ wá. tí ó yẹ bẹ́ẹ̀ ah, bá wọ ẹ̀dùn kan ẹ̀mú sweet lọ́dọ̀ wáyé rẹ̀ ní ìbàjẹ́ láàrin nítàn sórí ètò tí kálukú bá lè sáàbù lóye káàmọ̀ ìpè lókà ńbẹ international ńbẹ sórí pé àwọn international orí ẹ̀rọ ìdá ṣùgbọ́n èpè lókà tọ́ba tó ọmọ sóko dúró nígbó nígbó làgbó sóko dúró orú burúkú báyìí. bẹ́ẹ̀ ni burúkú jà sọ̀rọ̀ kí ló dé tó ń pariwo tó báyìí tá ló ń bá jà tá ni wàá ti ẹ̀jọ́ jà tó ń pariwo oṣù tó ń pariwo tẹ́tẹ́tẹ́tẹ́. nítorí ọmọ sùn mi nù bẹ́ẹ̀ bá kun un kábàáyé fárí ẹ̀mọ́ gorisa ṣé bó rí ayé ọmọ yín mo ní bá yín ṣe ẹni tó bá ń fẹ́ pé àwọn èpè tẹ́yìn mọ́ sí àwọn èpè wẹ́wẹ́ ni bá sì ní sàrẹ́ bá rẹ́ pẹ́ sàánú ara yín tí bá mọ̀ kẹ́kí mọ́ wọ́kọ́ lọ́kàn láta jọ kí fẹ́ mọ́ fa gbogbo jápàjà bó oṣù bánà ta ló di sáàbì pè lákòókò ṣé ẹ̀gbọ́n ẹ̀ ló ń bá sọ̀rọ̀ ó ṣe òun mọ̀ mi lẹ́gbọ́n ẹ̀ ni nígbà tí yàrá ti kó èmi mi mà nìyẹn wọ́n ti wọ́n lẹ́yìn kọ́ni yàtí bọ́mọ náà lèmi náà ń bá wí amọ̀sí ọ̀dàgbà mọ̀. ọmọ náà ló ń bá wí o báyẹn ń bọ́mọ wí náà ló ṣe bá wí nìyẹn. ṣé wọn àyọ pankẹ́rẹ́ tì í. n ò lè yọ gbalẹ̀ tì í. àyẹ̀mú gbalẹ̀ wà sí wà ní wà nínà ni àbí sí bá bí nǹkan mo lè mú bá tà sí bóun rì. ngbà tí ngbà tí nǹkan ò ṣe é tí kì í ṣe pé nǹkan rìn lọ́pọlọ ẹ̀. ṣébọ́mọ ni mo fẹ́ Active. ọjà àdíjà láyé ọlọ́run bàbá award onílọ́fíìsì olétẹ́lẹ̀ wèrè níjà ẹ̀ o kọrin lánàá ni owó wèrè àgbórin ló fi sanwó olétẹ́lẹ̀ ṣé kí parọ́ fún yìí wọ́n parọ́ mọ́ ya ẹ̀ lórí ẹ̀ jágbọ́ jágbọ́ nǹkan tó fẹ́ sọ. ó yà mo wà pẹ̀lú ẹ̀ wọ́n ní kẹ́ kọrin hundred mo wà pẹ̀lú ẹ̀ ó yà. ọlọ́run ẹni tọ́lọ́run mi gbèrò. ẹ wá sọ pé kò ṣubú. mo ń bọ̀ mi ti dé o. yẹ́sẹ̀ ló hàn bí wọ́n rẹ̀ ó yà ó ó máa wò lẹ́yìn ẹyẹ. ayé wọn ò lẹ́yìn ẹ mú. Ah. yes man ọlọ́run ètò lọ́lọ́run wa. ó ṣayé ẹ ní rere. ìwọ ò kí ń ṣọmọ bàbá olówó. ó tẹgbẹ́ mọ́ṣẹ́ ọwọ́ rẹ ni. Ah, ẹgbà mí nà. Ah, ó pọ̀lẹ̀ bìyẹ̀pẹ̀ ìyá tiẹ̀ lè lówó lọ́wọ́. kí bàbá rẹ̀ lẹ̀ sí lẹ́ẹ̀kan tó bá gbójúlé wọn. ó tẹ́tọ̀ mà ni mo sọ fún ẹ. késà èmi ti lọ́lọ́run lẹ́yìn iṣẹ́ ẹ ò lè dá mi dúró. ìpínlẹ̀ mi ò lè dá o. Ah! ọlọ́run gbé ọ sókè wọ́n ah! wá ṣubú. nípa ò lè gbẹmọ èmi mọ òye oyin tí mo mọ̀ ní kókó. n'o n'o jẹ́ ma kọ́ ma ní kókó ma ní kókó ma ní kókó. tùgbẹ́ wẹ̀rẹ̀ ni wọ́. wẹ̀rẹ̀ ni yà ó kórì náà. tùgbẹ́. ó yá jésù ìwọ ti lọ́lọ́run lẹ́yìn sẹ́. ẹ ò lè dá ẹ dúró. ẹ ò lè dá ẹ dúró. ti lọ́lọ́run lẹ́yìn sẹ́. ẹ ò lè dá ẹ dúró. ìtọ́lọ́run ló mú mi ìwà dúpẹ́. àwọn ìwé tó Ah, ikọ̀ rè ọ́ lọ. kí ló ń ṣe yín báyìí sí la. kí ló ń ṣe yín bọ̀bọ̀ ìṣe wèrè ṣe wèrè yín ni. kí ló ń ṣe yín sí la. ìwọ ni wèrè gọ̀ orin mélòó lẹ kọ́sídẹ̀ẹ́ lé o ṣé bí bàtò ṣe máa ṣe nìyẹn ni so olórin wọn náwó fún ẹ wà tó máa lé owó wèrè ní yìí o ẹ máa tó tẹ́sí èyí tí mo sì rò pé mo máa ní kí ẹ wá kọrin káníbà ah! ẹ jà wọ ìjà káníbà ọlọ kí ló ṣe ẹ kó sí kúrò ah, ẹ kó sí kúrò ẹ yà wọ́n ní kẹ́ yà wọ́n ní ah, kí ló ṣe owó tí mo lọ fún yìí la bango wèé làwọn ọmọ yìí o olóyè burúkú ọmọ wèé máa jí à ọlọ́ọ̀ tí a yò ọlọ́ọ̀ bọ́ yẹn kọ́ ni ẹ ó ti ń kọ́ mi lórí bọ́ ṣe wà yẹn wọn ló máa kọrin carnival wa o. ṣé ká sì lò wọ́n ni. ká lò wọ́n ká lò wọ́n àwọn ọmọ ẹgùn gan. èmi tí wò pé ayé lè ti ràn mọ́ ojú ah, iṣẹ́ ẹ̀rọ ẹ̀kọ́ gbajúmọ̀ òye ẹ̀ ọlọ́run. a máa fún ọ change díẹ̀ náà. ọkọ lọ ṣe bí ìwé tó yẹ máa kọrin bẹ́ẹ̀ kọ́ lọ tẹ́lẹ̀. púpọ̀ bí iṣẹ́ kẹrin ṣì farò too much money lápò mi ò ṣì farò kọ́ọ̀lì yẹn ti miss ó dẹ̀ ti ń pè consistently and very sure pé ó tún máa pè padà ń sìn. Rufus sir ló dé tí wò ó lè gbé kọ́. no no this one is quite different ẹ̀yin lẹ ní láti pick ele fún yín. Rufus tó fẹ́ máa rù mí nú ni Rufus rù nínú mi ò fẹ́ rí wa àti fóònù ẹ Rufus ah. máa lọ. Ah, oh, oh, okay sir oh, okay sir. Ah, ọkọ mi ẹni ló dé tán pariwo. Eh? ṣé torí n tó ṣẹlẹ̀ tó ń ronú lé lórí náà ló mú kọ́ ọmọ pariwo báyìí ọwọ́ ariwo mọ̀kọ́ lélẹ̀ yìí ìwọ̀nba mọ̀ ni èèyàn ó mọ̀ ronú mọ̀ rúra ronú dàkún ọkọ mi táwa ní òpin odò òbí ọmọ tí ó sin ni ò ní kú lójú ẹni àdúrà láà máa fi ran àwọn tó kù yìí láà máa fi ràn wọ́n lọ́wọ́ pé kọ́lọ́run ó bá wa wò wọ́n kí wọ́n mọ̀ ṣòkú mọ́ wa lójú ọlọ́run ó wà á pèsè mí tí ó rọ̀pò ilé tó lọ. iná jó mi máa mi ògbóná gbòǹgbò. Ah! ẹ jẹ́ kò tí mi jí sí i bí mo ṣe dé kánífà yẹn báyìí ni mo rí ẹlikópítà tó ń bọ̀ látòkè tó land báyìí hmm. ẹbí mi pé ta ló wà nù ẹ̀ queen ni ṣé ibo ṣe land báyìí òun ni aeroplane mi tún tẹ̀lé àwọn bodyguard queen yẹn àwọn ló wà nù ẹ̀ ah a nígbà ilé ti kalaba lọ. queen wo ah. queen elizabeth tàbí wo bẹ́ẹ̀. kí ló ṣe ṣe báyìí ṣé o pé mò ń parọ́ ni. irú ah, kò fáǹtì báyìí ṣé ṣé inú ẹ̀ bí lè bá mi ṣe wọlé o bá mi ṣe wọlé. a ní ikú bá mi gbé láàrin. Ah, Are you for real? Yes, Because I'm just going in now. Hey, Sue. Hey! Kí ló ṣe? Èmi ló ní. Tó bá tiẹ̀ ṣìnà, ṣé ò kí ló tún dé ń tà báyìí ní ha irú ariwo kí wàá tún lè lé ìbáyìí ọlọ́run ọlọ́run mo ṣàánú mi o. go ṣé ọ̀rẹ́ ni kọ ẹni àbí ìwọ ló gbẹ́kọ̀ imagine ṣé tó bá ti ẹ̀rọ àwọn àbúrò mi ṣé òtúrà àti ìwà àgbà ó máa stupid. Gbójú Bọ́lá ni sá, ọmọ àṣàkẹ́. Ọmọ ọlá. Ìdè ìdè ìdè ìdè ọ̀gbọ́n mo ti mọ̀ pé ó padà wálé. Kí ni nọ́mbà tiẹ̀? Ah, èmi ni model nine sá. Kí ni nọ́mbà tiẹ̀ yá? Model twelve ni sá. <laughs> Ẹ̀gbọ́n rẹ ni kúnlẹ̀ fún kúnlẹ̀ fún. Ah, Dadi. Ah, ẹ wo ẹ wo. níbi tá a bá dé ẹ ṣera yín lóṣooṣù ọwọ ni o àwọn ẹ̀gbọ́n yín tí ò sí ń àwọn ìjà bẹ́ẹ̀ ti ń jà yìí o mi ò fẹ́ ìjànú ilé ilé tẹ̀ wo ìtorí yín mi kọ́ ẹ wò yìí yàrá pọ̀ nù ẹ̀ kò sí tí fi ṣe torí yín náà ni. ìwé ọ̀gbọ́n jà yín o tẹ́ ẹ bá ìjà lọ́wọ́ yìí ṣe pé bóyá lájà yín ẹ lọ́jà. twelve nọ́mbà twelve come and get the door àwọn yìí bàjẹ́ ṣá àti twelve o. ẹ ẹ wọ́n kò sí ẹrú ẹ̀mí báyìí o bá jẹ́ kẹ́kẹ́ bá dà wọlé kọ wọlé. bẹ́ẹ̀ ni wọ́n pariwo mi báyìí kò lọ. ẹ kò sí lọ. bó o wá ni. ẹlẹ́dìí mọ́rọ̀ pẹ̀lú àwọn ọmọ yín ni wọ́n bára wọn jà. àwọn ẹ̀ náà pọ̀ ẹ́ kí wọ́n tó bá ń kí wọ́n mọ̀ ọjà ká tiẹ̀ ní àwọn kéékèèké ọ̀gbọ́n ewé ní tàwọn àgbàlagbà abẹ̀ ṣé àwọn náà tún gbọ́n ni wọ́n wulẹ̀ mọ́ pariwo yan ọ̀mù nínú ilé bí ọmọ ajá ìjà ṣáá ní gbogbo gbà ṣàdàpọ̀ ọkọ mi sùúrù lọ́mọ ní pẹ̀lú mi. ọmọdé ò lè ṣe kọ́ mọ̀ ṣe bí ọmọdé ọmọdé ò lè ṣe kọ́ bí ọmọdé. ọlọ́run ó bá wa wò wọ́n ṣáàmọ́ ronú sọ gbọ́ ìyún bẹ́ẹ̀ mo ní n sọ fún ọ ni kò mọ̀ sí oúnjẹ kankan nù lé mọ́ wọ́n sì lè ra àwọn oúnjẹ tó yẹ ká nínú ilé kódà gan-an gbogbo ohun tó wà nínú ilé pátá ló ti tán ẹ̀yin lè wá fẹ́ lọ rajà kí ni mo gba kúkú kúkú. bọ́mí náà. igbó tó fi jẹ́ pé mọ́mí ló fẹ́ lọ lọ ọjà. E, bí wọ́n ti máa ń sọnù tí máa ń fẹ́ lọ ọjà wọ́n ní rárá kékeré jẹ́ káwọn lọ rà bí mo fẹ́ dáná wọn làwọn làwọn ọmọ náà yín dá pé mi lè mọ̀ ọ́n sè é bí bí àwọn bá ń sọ pé ìmọ̀ ọmọ nǹkan tó ṣe kí ìmọ̀ gbà fún kí ìmọ̀ sanwó fún. n lè kọ sí wọn lẹ́nu pé pé àwọn ni màmá wa mọ àbá wọn làwọn làwọn ọmọ tẹ ẹ fẹ́ pé kí n má dà sí. ẹ gbọ́ ẹ̀wọ̀ gbọ́gbọ́ wájú mi jọ. ó gbọ́ mi ewé ijó méjì ó kúnlẹ̀ bí adìẹ tọ́kì. ibú ló tiẹ̀ ń bu sí nísìn kí ni kúkú tí ì ṣe nísìn kí ló fẹ́ rà kí ló mọ̀ rà bẹ́ẹ̀ mi tí mò ń ra gbogbo rẹ̀ ní kó kí ló fẹ́ ṣe kí ló mọ̀ ọ́n ṣe tí ó fi magi àti kọrí sí gbogbo ẹ̀ ìwà mọ̀ jẹ magi sẹ́mi fi magi àbí kọrí sóúnjẹ fún ọ rí. ara tí wọ́n ń dara àgbà náà ẹ ti dàgbà irú àwọn ọmọ yìí náà ó yẹ kẹ́ ẹ máa pè wọ́n mọ́ra kí wọ́n máa ṣe ń jẹ ẹ ti ṣe wàhálà jù. ó tó ọ ara rẹ wo ní dara àgbà ṣé mo sọ fún ọ pé ara mi dara àgbà bí mo lóṣù mi ṣe ń ṣe nǹkan mi kò kàn ọ́. Ah, ah, kí ló dé àwa wí kí n mọ̀ pé àwọn ọmọ kí ni wọ́n mọ wọ ibi tá a ti ń dáná kí wọ́n mọ̀ ṣe làwùlà kí wọ́n tún lọ́mọ jà kí wọ́n dá mí gbóná jóra mọ́ kò ń bá. ṣé kí wàá bá yín mówó ń báyìí. ẹyin owó ni kókó ìbá tó wọ ìbá ti ṣe gbogbo tó yẹ sí. Hey, hey, sweet, darling. Hey, hey, sweet, darling. kí ló máa ń ṣe ẹ náà kí ni problem ẹ náà ṣé ẹ mo ti máa ń wọ̀n ẹ ṣé kó tó máa wọ̀ ní gáràjì ṣé máa jójú ẹ o tíà máa jójú bọ̀bọ̀ yìí o. ok vice. bàbá o dàbí pé o mọ nǹkan tí bọ̀bọ̀ yìí ń ṣe o o mọ nǹkan tí bọ̀bọ̀ yìí ń ṣe o mẹ̀sẹ̀ tó ṣẹ̀ o eléyìí máa lòdù nínú gáràjì níbí o ní gbáwọn èrò dé bus stop tó yẹ kó já wọn sí o fẹ́ sanwó interstate kò rí bẹ́ẹ̀ kí ló ń sọ kí ló ń sọ. kò rí bẹ́ẹ̀ mo mo máa ń gbé wọn déédéé páàkó. tí ó tán tí ó tán èmi ò tiẹ̀ lẹ́jọ́ tí mo fẹ́ bẹ́ anybody yín rò ṣé ó bẹ́yẹ̀ wáyé ìwọ ló mú débì ìwọ náà ló máa ṣèdájọ́ ẹ̀ ó ti yẹ bẹ́ẹ̀. ṣó ti gbọ́ bẹ́ẹ̀ ṣó ti gbọ́ bó ṣe ń lọ bẹ́ẹ̀ kò yẹ láti wákàtí ọ̀wọ̀ ìlọ lọ drop kọ́kọ́rọ́ tó àlọ́ ẹ̀ lọ drop ẹ̀ fún sàkà ó dẹ̀ gbúdọ̀ wá sí gáràjì mọ́ ṣùgbọ́n tí bá rí ẹ gáràjì fọ́jọ́ mẹ́ta tí bá rí ẹ fọ́jọ́ mẹ́ta máa jójú ìyá ẹ̀ ó yá ni. kí ló ń sọ kí ló ń sọ. mo mo mo mo mo mo mo mo níyàwó mo mo mo mo tún lọ́mọ. macha macha ṣe gbọ́kàn tó sọ ó náà níyàwó. oníyàwó lọ́mọ. ṣọ o máa ń shoot. oníyàwó lọ́mọ níwọ̀ níwọ̀ oníyàwó lọ́mọ okay for instance sí o wá di pé o sọ pé ìyàwó ẹ ò fẹ́ bá ṣe nǹkan kan ò fẹ́ kó o sọ kò wọnú ọ̀sán báwo ló ṣe máa ṣàlàyé fún ìyàwó ẹ. i wonder. máa ń kọ́ kọ́ ni mo máa ń kọ́ so tó bá kọ́ sílẹ̀ yẹn ó máa ti yé àbí wèrè ń gbélé yín àbí kó yẹ pé wọn gangan ni wèrè tó wà nù lé yín gangan. gangan sí ẹ ní wèrè elé ní wèrè elé ní wèrè. aláyé dìde. wo mi ọ̀gá dé. dìde tí mo yẹ ń sọ yẹn o ṣáà ń gbọ́ mi. máa tó. máa tó. já jápa. àbúrò burúkú ni ẹ ni. bàbá kí ló máa ń ṣe ọ̀bọ̀ gan-an. ṣèbí wọ náà ni ah, ṣèbí wọ ló mú wá ah. ṣé wọn kọ́ ló mú wá ni. mo sọ fún ẹ náà mo sọ fún ẹ wọ́n ló mú débi o wọ́n ló mú ẹfọ rẹ mọtí ẹfọ rẹ mọtí. bẹ́ẹ̀ mi ṣe ní ẹfọ rẹ mọtí ẹfọ rẹ mọtí ẹfọ rẹ mọtí. kò gbọ́dọ̀ gbé lóòótọ́ ń wèrè kankan ọjọ́ mẹ́ta tó sọ yẹn ló máa lò. I'm telling you ẹfọ rẹ mọtí. kẹsàn-án ọmọ tó dùn tó tàtàtà sẹ́ eh, area number one. Oh. Akọ̀wé. Ó lọ́rọ̀ kan tí mo ti ní máa bọ̀ sọ. Mm-hmm. Ládùúrú bí lè ṣe tóbi tó. Gbogbo wa la sì mọ̀ pé ìwọ náà ló tó fẹ́ súnmọ́ gà jù. Kí ló dé tó jáyé pé ìwé ìbọ́gà sọ̀rọ̀? Kí ló implied? I don't understand. Ìbò lórí ibú náà ni. À ń bọ́ sọ̀rọ̀ ga, òun sọ̀rọ̀ pláyà, níbo ló ti papọ̀? Ẹ́ ó mọ̀ pé wọ́n gan wà lára àwọn tí ń kó bọ́gà o àti ló dé tè bọ́gà sọ̀rọ̀ ládùúgbò ṣe tóbi tó kó mọ́ wàá sóbìnrin kankan tí ó mọ bọ́gà gbé. Hmm, I stop right there I will stop right there that's a wrong assumption kí ló mìíràn pé kò sóbìnrin kankan tó máa bọ́gà gbé ṣé ìyá ọ̀gá kò ń ṣe obìnrin ni kú kò ń ṣe obìnrin àwọn ladies tó jẹ́ ọmọ ọ̀gá wọn ń ṣe obìnrin ni. ọ̀rọ̀ ìyàwó ni. ẹ kí ni táyà tí mo ní <laughs> ó fẹ́ jò lẹ́ẹ̀kan máa sọ̀rọ̀ rẹ lọ sọ́bọ̀ndọ́gí nígbà yẹn pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ti mọ yín lára kẹ́ ẹ mọ fẹnu túlẹ̀ káàkiri. ẹ jọ tọrọ kílẹ̀ tẹ̀ lè fi ṣètè yín náà tí fàlànà yín tẹ̀ gbọ́ tara tí tó pé tẹ̀lé omi rẹ̀ máa ń gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ dúró ṣé wọ́n ṣépè kó máa fi tí máa dẹ́nà fún wọn. mo ń fetí. o tún gbọ́ a tún fẹ́ change ẹ̀sìn táyọ̀ tún sọ pé o gbọ́. mo ní sí òrì ọ káà bá sọ̀rọ̀ àbí tó wà ń jọ o. ọ̀rọ̀ táyà là ń sọ. bọ́sì lọ. good breeders to part brothers. bó No, e, e, e, excuse me, excuse me, excuse mm-hmm. me. I don't seem to understand. By this time, eh, what time? Oh, sorry, you don't have wristwatch. Ó yẹ ká ti breakfast by now. Kí kí ló ṣẹlẹ̀? Ẹ fẹ́ sọ lunch Mo wa lọ́wọ́ ni. Kí n pọ́sìtì ni, àbúrò tí ń ṣe wọ́tò, kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni ìtumọ̀ tó ń gangan? Torí kò yé mi. Ko ye yín. Kí ye yé oro ní ọ̀rọ̀ tó wà nílẹ̀? ti jẹ breakfast náà sìn. Ṣé ẹ fẹ́ sọ lunch Mo wa lọ́wọ́ ni? Ẹ́ ó yẹ jump by now now. You don't do that. Ó ti wá pẹ́ jù. Oh, ti pẹ́ of course. Ó ti pẹ́ ó jẹ́ ti pẹ́ eh, eh, eh, excuse me you, you don't do that now uh, uh, excuse me I'm a learned star. you don't go like that excuse me. Ah, ọjọ́ ẹ̀sìn kù sí dẹ̀dẹ̀ ọjọ́ ẹlẹ́yà kọ̀ọ̀la olúwa a ní mi ò ní bá wọn ṣẹ̀sín ah mi ò ní bá wọn ṣẹ̀sín irú wo ni wọ́n á fẹ́ kọ sí gbẹ̀du ẹ̀ báyìí ọ̀nà owó gan ni mo fẹ́ gbọ́rọ̀ mi gbà tí òfin ní jásẹ̀ tí àtàbùkù ah iwájú ò ṣe lọ ẹ̀yìn ò sí. Si kí ni mo fẹ́ ṣe báyìí o. sweet lolly hello yellow baby o sweet sweet lolly hello yellow pọpọ. lolly dear sweet lolly. Ah fóònù ẹ ti ríngì látàárọ̀ o bóyá ọ̀hún ti bí mi. hello hello ṣé mo pé lórí burúkú ni ẹ ṣé mo fẹ́ kò nira gbá fún ẹ bó ṣe wà yẹn bó ṣe pè mí padà yẹn wọn aláàánú ni pè é padà aláàánú ò ní pé ẹ̀pà ló máa ṣọ́kù ni gbogbo àwọn fámìlì ẹ̀ ní sóríire ìwọ ìṣègbẹ́nu gbẹ́nà ṣìdánù olórí burúkú ni ẹ ó ṣe máa gbó gbó. hello rárá kí ló ṣẹlẹ̀ kí ló wí. ẹ ẹ wojú fúnkẹ́ tó gbé fún fún mi ẹ kí ni ló ń sọ̀rọ̀ ẹ ẹ kéésì wàgà ló pè mí ọ̀daràn ṣé wọ́n wojú fóònù nígbà tí kò fẹ́ sọ̀rọ̀ ni. ẹ mọ bójú oorun mo wẹ̀yìn lè jí fóònù lè gbé fún mi náà. wàhálà dé wàhálà dé wàhálà dé kí ni nǹkan tá a fẹ́ sọ kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí. kí ni nǹkan tá a fẹ́ ṣe. ẹ dẹ̀ mọ̀ pé wà á lẹ̀ pọ̀. kí ni agoli ilé ló jẹlẹ. swaga ilé ìyá mi. swaga ìyá mi. wà ó máa ń gbádùn ẹ gan. swaga ọlọ́run gbádùn ẹ gangan ọ ah, èwo èmi dàbò fún ẹ Ọlọ́run mo wà nílé swaga swaga mo gbé bọ́dì Ọlọ́run ah, mo gbádùn ẹ jù Ọlọ́run mo gbé tán kí ló ṣẹlẹ̀ mo ẹjọ́ ariwo kọ sosi ẹ kọ jókòó tó àtìyàwó ẹ kò sí wàhálà ah, ibo èmi gangan mo wà nílé ah, àbíkú fẹ́ pa wọn ni wọ́n fẹ́ tọ́kùlá ni. jókòó pẹ̀lú ìyàwó ẹ kẹjọ sọ̀rọ̀ swaga ah, ọmọ ọmọ ti bí ilẹ̀ ẹ mo wà lé o. mo wá torí yín ni ṣe àṣẹ ń gọ ni. Ọlọ́run náà mọ ṣága wọn ṣága wọn báwo ni. yàrá ọbí rẹ. E. ẹlẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ kí ló ṣẹlẹ̀. fa àgbàlagbà. ṣọlẹ burúkú ni yín ni kí lẹ́yìn dúró sókè ìyá tó bímọ gan ó ti lọ ta kí ni ti yín. ọlọ́wọ́ bá àgbàlagbà òbí ẹni bá ọ fẹ́ kú ṣá wálé bàbá fẹ́ wá pẹ̀lú màmá wa ni. màmá yín ìwèrè wo lè fẹ́ wá pẹ̀lú ó dà kó rí ẹ̀ ti yé àbí so tó kún máa ń bọ̀ látẹ̀yìn so ta ló máa fẹ́ ẹ kó sí ẹ ẹ bọ́ ta fún mi jà. àbá owó ẹ wọ ẹ pariwo ẹ gbọ́ ò lọ sọ̀rọ̀ yẹ o. bébì mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́. Oh, ẹ ìdùnnú mi ayọ̀ mi nǹkan ní mi gbogbo nǹkan tí mò ń gbélé ayé fún kí ló ṣẹlẹ̀ gangan ta ló ń bí ẹnu lórí fóònù tó jẹ́ pé wàá sọ̀rọ̀ mo mọ̀ pé wọn bí ìyá ẹ̀dá kó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ àná mi má bínú o mo mọ̀ kó bí yẹ ẹ̀rí kó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ but ta ni ẹni náà tó ń bí ẹnu gọ́gọ́gọ́gọ́ mo fẹ́ mọ̀. bọ̀bọ̀ kọ báyìí. ẹ. ó ń toast mi. bọ́ ó ń ẹ bọ mo ti nílò ó ń pè mí lórí aago láti gbogbo bí last week yẹn ó wá ń toast mi lóun fẹ́fẹ́ mo dẹ̀ sọ mo lóòótọ́ pé mo ti lọ́kọ̀ọ́ so mi ìwà mọ ibi tó ti wá rí nọ́mbà mi tó fà fi ń pè mí torí mo ti block nọ́mbà àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa fi ń pè mo block ẹ̀ ní. o tún wà lọ wá nọ́mbà mi o tún fi ń pè ẹ́. sótẹ́ mo ṣe sọ̀rọ̀ sí pé kó fi mí lẹ pé mo ti lọ́kọ̀. ṣé ikú fẹ́ pa yàrá ìyá bọ̀bọ̀ náà ni ta ni bọ̀bọ̀ yẹn gangan ṣé kò mọ̀ bó ṣe jẹ́ ni ah ó dàbí lórí burúkú ni bọ̀bọ̀ yẹn àbí mo dẹ̀ máa change ẹ̀ fún ti ma o láti tó mọ bó ṣe rí o lè describe ẹ̀ fún mi ìdí àwọn boys ìgboro kan máa bá mi wá kiri ikú fẹ́ pàṣà àkóyá má pín ẹ mọ́ ni o tọ́balẹ̀ nìkẹ́ lọ wádìí wèrè tó ń sọ yẹn wò sí àwọn ọmọ tó máa béèrè ẹ ló wá wà yìí àbí yìí tì àwọn máa sè yẹn ló máa jẹ́ o àwọn tó máa sì ń de pampers mọ́ di yẹn lé burúkú ni lé burúkú ni bọ̀bọ̀ yẹn ń tẹ́ máa mú máa mú yẹ máa mú wàá rí máa mú ọlọ́run má bínú járe ọlọ́run à ẹlẹ́mi báwo lè ṣe máa ń wú báyìí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó kì í bó ṣe wà yìí àbájọ jáde so kò wọ kò wọlé kò lọ change ká gbé ẹwọ gbòòrò ká lọ dá gbòòrò rú lọ bá gbòòrò jẹ kí n lọ kí n jẹ kó mọ̀ pé ah ẹlẹ́mi sweet lolly ẹlẹ́mi sweet lolly ó ṣàmọ̀. kí ni. fantastic idea ni fantastic ṣe ṣe rí ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ pé mo mọ bí mo ṣe ń fìlà tààrọ̀ kódà mi pé mo ní malaria so kò ṣe mí bí kì í jáde. ìwọ ní malaria ṣé kò ṣe tó máa mú yàn tó yẹ pé orí máa fọyàn ara máa ròyìn àwa máa sùn yẹn òun ló mú wọ ìwọ ayé malaria ayé ò dẹ̀ dàbí tó wá wa ṣé olóyè burúkú ni malaria ni ṣé kò mọ̀ pé ẹlẹ́kẹ́ sọ àgà ni ẹni kò mọ̀ kẹ́lẹ̀ ó wá lọ mú wọ̀ òkè má wọrí ó ti ṣe ń báyìí sórí nǹkan tàbá ṣe ń sìn ni pé sórí gbogbo fàájì tàbí lọ ṣe ń gbòòrò yẹn ẹ èyí máa pàṣẹ wọn máa kó fàájì wọnú ilé yín sínsìnsìnsìnsìn. sínú ọ̀dọ̀ wa ń bí báyìí. ìjẹ́jú mélòó gbogbo tá a ti ń ṣe lẹ́jọ́ náà ju báyìí lọ wọ́n kàn máa kó gbogbo sí àkọ everything tẹ kó sí àkọ síta àkọ ti wọlé kẹ́ni ti wọlé kó gbẹ wọlé àwọn adábírò àwọn abábíjẹ́ sísìn wọn àwọn kàtidé ẹlẹ́mí máa fọ̀ ẹ̀yin bọ́ìsì yìí dà. bàbá àgbàlagbà. wèrè o mọ̀ ọ̀gá tó máa ṣẹlẹ̀ ìkejì ẹ̀dà ó lé burúkú ni. ee níbo ló wà ní ọ. wọn. àbá wọn ni fẹ́ kú sa. o ti lọ ọ̀rọ̀ mọ̀kẹ́ lọ. àbá ẹ fọ. ayé ẹ fẹ́ bàjẹ́ sa ẹ mọ̀kẹ́ tó máa ṣẹlẹ̀ sí ẹ mo fẹ́ ka sọ bí ẹ ka sọ bí di club sí sí láàrin wákàtí kan gbogbo iṣẹ́ àyẹ̀fi tiẹ̀ kó jáde ẹ̀kọ́ ti wọlé. ọlọ́ọ̀ abá. ewu bá ṣe rí. àbá ọ̀rọ̀ ọ̀yà ẹ̀ka ẹ̀fù ẹ̀wù ó ti yà á bọ̀ àbá ẹ̀ka kọ́ bàbá ẹ̀ jùmọ̀ ẹ̀jùmọ̀ ẹ̀ má fi. ọ̀rọ̀ mo díẹ̀ kí ló ṣí ẹ mo ní kó máa ṣá a mo díẹ̀ ó mà ṣoré lè malaria kìlà lélẹ̀ gbé mu. yéṣu àgbà ọmọ tó dùn tó tà. olórí burúkú aláyé bàjẹ́ aláyé irun báwo ọmọ ọmọ tí ò tó ẹ ọmọ máa gbé ẹ wọlé ọmọ máa gbé ẹ jáde wọ́n wà nílé ọmọ àrùjọ olórí burúkú ọmọ àrùjọ olórí burúkú sọ̀rọ̀ pé bóyá mo láti gbà tí mi ti sọ̀rọ̀ yẹn ọmọ pé mi ò lè sọ̀rọ̀ ni sọ̀rọ̀ pé mi ò lè sọ̀rọ̀ sọ̀rọ̀ pé mi ò lè sọ̀rọ̀ ìwọ́wọ́ torí ẹ̀ bá kọ fún yín. ọmọ fẹ́ gbèrú tí mi kò tí ì dé ní bá lè mú ní bá jẹ ayé ìwọ wo ìwọ wo lọ́nà òun yẹn máa wù ẹ́ ìwọ kẹ. ẹyin etí òun yọ̀ràn bí kù kí títí mi títí mi ti ń bí. wọn àti mi kí mọ̀ ń gbọ́ yìí irọ́ ni o. ẹ wèrè ń wà nílẹ̀ ní ibo àbẹ́jà wèrè ni olùkórè yìí brown dà dàtí ìyálẹ̀ lè yà àbí sunwó ná ìwọ kẹ́ ìyálẹ̀ ní ìyá àbí sunwó ná ẹ̀bọ bí ìyàbọ̀ bí ìyàbọ̀ bí súnmọ́ bí bọ̀ bí súnmọ́ kí ló sá lọ fún ìwọ o máa bọ̀ mọ̀dáràn mọ̀dáràn wà wọlé sẹ̀ ẹ jẹ́ wá láwọ̀ ìwọ tó dúró wá jẹ̀yà ẹ wò ẹ wá láwọ̀ àánà àwọn ọ̀jàjà ní sàlẹ̀ bọ́ọ̀bì ibi tí yàrá ń bẹ̀rù orí sọ́wọ́n ti tẹ̀lé ẹ̀kọ́ wíìrì ẹ̀kọ́ níbo wàá jẹ́ ló ń gbọ́.

wọn náà wẹnu lẹ wẹnu ọkọ mo ti kì í bọ̀ gbogbo ìsàlẹ̀ ẹkùn mi báyìí kì í kílíà ọmọọṣẹ kan ọ wá síra ró ó dira níbo ní da gbogbo kínní ìtì bóyá o sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ fífi ìyàfẹ́ báyìí jẹ mí. Ah, chief ìfẹ́ ìfẹ́ lẹ́yìn dárúkọ ẹ̀yin nífẹ̀ẹ́ mi ni màá máa béèrè nǹkan lọ́wọ́ yín tó jẹ́ pé tipátipá lẹ fi máa fún mi ẹ wá sọ pé nífẹ̀ẹ́ mi <laughs> irú ìfẹ́ wo nìyẹn. wò ó tó bá tiẹ̀ béèrè nǹkan létí ìbá fọ béèrè báyìí báyìí báyìí màá ṣe fún ọ. ọkọ̀ tí mo ní kẹrà fún mi ń kọ́ ṣó dáa kí èmi ìyàwó kékeré lọ́ọ̀dẹ arówó lò kí n máa fly ọ̀kadà káàkiri ṣó bójú mu. wo sọkọ ni owó dáa ṣe ń dáa ṣe ìtàn ìwọ dúkàtà tó bá dé láago méjìlá Rufus Ọmọtẹ̀mí lọ́ọ̀bọ̀ gbọ́kọ̀ wá ó yá dúkàsà ó mm. dúkàsà. ẹ wo chief ẹ fi mí sílẹ̀ o ẹ fi mí sílẹ̀ o dúkàsà dúkàsà. chief ẹ wo ẹ mú mi sí yẹn ẹ fi mí sílẹ̀. balẹ̀ kó wà láti tàdé. ẹ wo chief ẹ fi mí ah, sílẹ̀. chief ẹ ṣọ́ra yín o eh, ah. ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o chief chief ẹ ẹ eh, mọ̀ pé gbàlagbà ni yín ẹ ah, eh, chief chief ẹ ah. Yes, I'm a put you through that, Area number one, Say anywhere where I enter, you must fall, fall, fall. I will first talk to me. Area number one. Mama, mama, mama, mama, mama treat lọ́ọ̀lì mama mama, ọ̀gá wa ẹni tí ó mọ yóò mọ yàn mọ́ Mama, yàrá yà ọ́ bí wọ́n rẹ̀ àwọn ẹlẹ́bọ̀ ṣe máa ṣe fún ẹ nìyẹn. ẹ filẹ̀ àgbàgbàlagbà wọ bí ayọ̀ wọ́n ṣe máa ṣe fún ẹ nìyẹn. sílọ́ọ̀lì. wọ́n máa ń kọ́ ọmọṣẹ́ ni wọ́n máa ń gba fọ́ọ̀mù ariwo lọ́tọ̀ ni ah, wọ́n máa ń kọ́ ọmọṣẹ́ ni ìrè wà ń kára jùlọ máa dà láre o. mo wà òkè náà ó kò máa pa owó bẹ́ẹ̀. problem fọkàn ẹ balẹ̀ ó yẹ kó ti mú ẹ lára tọjọ́ yìí náà mi ò sẹ́wà kí ló dé tó wá tẹ̀lé ẹgbọ̀ta ṣẹlẹ̀ wá sí garage ṣáwọn ò lè dá wá wọ mọ́tò. irọ́ that's that's not the problem actually. Um, nǹkan mẹ́ta ló gbé mi wá sí níbàyà ọkọ mi alákọ̀ọ́kọ́ mo ti miss ẹ ah! <laughs> mi ò rí ẹ ó tójọ́ mẹ́ta so mo àwọn pé ah, ó yẹ kí n wá wọ ọkọ mi <laughs> then eh, ẹlẹ́kejì o oh, ṣe má sọ ẹlẹ́kejì má sọ ọmọ alákọ̀ọ́ yẹn ti dà jẹ́ ń sọ <laughs> ẹlẹ́kejì yẹn òun ni pé owó tó fún mi last time hmm. ó ti tán so mo wá wò pé mm, tí bá ń pè lórí fóun pé ẹ kò send ẹ ó lè máa yà pé kí n wá yọjú sí ẹ so that owó yẹn á lè yà. ó ti yé mi kòkòrò jowó jowó ọlọ́run. and then um, ẹlẹ́kẹta hmm. òun ni tọ̀dọ̀ tiwọn. ṣé orí bá a ṣe máa mú lélẹ̀ hmm. ṣòro alákọ̀ọ́kọ́ yẹn gọ́gọ́ lọ̀rọ̀ mi ní tán ẹ̀ um, um, ọlọ́run òrọrọ ọ̀fẹ́ yẹn gọgọgọgọ òun lọ́rọ̀. ìkejì yẹn náà wà important. ìrọ̀mí ni kò wà important ah. ṣe ìbọn ìkan tún ṣe pàtàkì jù kan lọ. ṣọlá àkọ́kọ́ yẹn la máa face ló hmm. ti yí o mọ̀ pé fẹ́ mi ní ẹ̀mí gan mo mí sí ẹ mo kó ẹ̀jẹ̀ mo gbọ́n ẹ̀jẹ̀ mo lá ẹ mo o mọ̀ pé wọ́n ni dùnú mi wọ́n nílé ayé mi wọ́n nìkan tún ìwọ́n ni mo ṣiṣẹ́ lé wàhálà ìbúkú jẹ́ tí mo ṣe torí tiẹ̀. Ah, ìfẹ́ ìtunga ó ṣọ́ọ̀kì ah, yóò já mi lára jẹ ọlọ́run. káwọn máa ṣe lójú ọmọ kan ẹ̀gbọ́n tá a ṣẹlẹ̀ ẹ̀ máa ọ̀rẹ́ ẹ̀ka sáré lọ kí mú yín dé ilé mẹ́rin kẹ́rin kan. ó o bá mi tọ́jú àǹtí mi o. ṣàgámù ṣàgámù ṣàgámù tẹ́tì ló lò ṣàgámù ṣàgámù pẹ̀lẹ́ àgàlẹ̀ <laughs> ó ti rẹ̀ ẹ́ <laughs> gbọ́ information tó tẹ̀ mí nìyẹn o gbúdọ̀ ṣe kí ni wọ́n ní kó já ticket wíṣọ̀ pé ticket ẹ ready then ẹrù tí o bá ń ṣẹrù ẹ ẹrù tí o ń ṣẹrù ẹ má gbé o má gbé má kó overload o má gbé o eh, eh, fílẹ̀ kí sọ ni àwọn òbí ẹni wọ̀ ni ọlọ́run bàbá àgbàlagbà. yàrá yà yí bẹ tíráàbù ní àyè tó bá dáa ni kò kì yàrá yà yí tó ti yé. bàbá bàbá o fílẹ̀ fílẹ̀ bàbá bàbá. kò séwu àwọn ẹ̀fọ́ wúlẹ̀ tiẹ̀. àṣẹ rẹ ẹ wá bọ̀. ṣe gbọ́. kéésù àgà. ó sọ fún wọn ni. ẹ máa mú mi gbóná kárẹ́ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. yóò ti wá ń bẹ̀ tẹ́lẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ mọ fọlọ́ǹbẹ̀ yẹn má bínú kó mọ́ ní ìbá sọ fún yẹn má bínú kó. ó ní ọkọ máa sọ̀rọ̀ sókè ò ní sọ̀rọ̀ sókè ó gẹ́gẹ́ gẹ́gẹ́ ogún ni ẹ má bínú torí ọlọ́run ẹ̀jẹ̀ má bọ̀ lẹ́yìn ìṣẹ́gbọ́ ayé má sàwẹ̀ ẹ̀jẹ̀ ẹ má bínú nítorí ọlọ́run torí ọlọ́run ẹ̀yin náà wà important wa. bílẹ̀ wà bí ẹni bá di rẹ̀ lóhùn tá a ṣe rẹ̀ èèyàn sún lọ́ọ̀lì. wo jẹ́ kórìí ẹ̀ pé o gbọ́ jẹ́ má gbé overload má gbé overload wọ́n sọ fún ẹ o wọ́n sọ fún ẹ o. èrò tí o ti gbé ní ni màá gbé overload. <laughs> ṣàṣàṣà kàm. bó ló ṣe fẹ́ rẹ́ rò ṣàṣàṣà kó tó parí ṣàṣàṣà gan èrò tó lọ́ọ́ ṣọ́ra mo sì kọjá lọ ṣàṣàṣà ó yẹ kí kí sọ̀kà wẹ́lò mi pé yín ẹ̀ ṣe mu ta. ẹ kú sẹ ẹ lò bí sí kíni. ìjẹ́ yà máa lo oògùn ẹ̀jẹ̀ ojú ẹ̀ ló funfun kó lọ ṣe bó ṣe yẹ ìfẹ́ o. ṣàṣà ṣàṣà kàm ṣàṣà sàṣàṣà gáàmù stéètì ló ń lọ sí. sàṣàṣà eléyìí fẹ́ jáde. sàgáàmù. lèrè fàjíà. àbọ̀ ọmọ ẹ̀ ló ń ṣẹlẹ̀ lọ́hùn-ún ló ń ṣẹlẹ̀ lọ́hùn-ún ìyẹn lẹ ìmọ̀ ní gbogbo bí afa. àtúntò wọn fi pẹ́ bẹ́ẹ̀ yẹn. ẹ wò pé àwọn kan tó yẹ kó gbé tọ́ọ̀nù kan tó tọ́ọ̀nù ìyẹn lómi ṣe fẹ́ lọ gbé tọ́ọ̀nù ní tọ́ọ̀nù yẹn. bọ́sibẹ̀sì lọ jà nìyẹn ó mọ̀ n garaji mo dẹ láti yanjú everything ó yẹ kó jẹ pé ènìyàn má bínú ó ti yẹ. ìwọ náà tètè dá mi lóhùn kémi náà lè tètè máa lọ jẹ́ ká yanjú ọ̀rọ̀ owó yẹn so that màá lè lọ. sweet lọ́ọ̀lì nínú gbogbo òṣòro tó gbé wá one two three ni mo ti lọ bẹ̀rẹ̀ láti three mo ti yanjú three ṣé kò yẹ ká padà sórí one. ẹ a máa ṣe one bó mọ̀ pé mi kì í láì kí n máa pẹ́ ń bì báyìí. ó ga o three two one ló fẹ́ẹ́ fi ṣe nìyẹn sí wàhálà ń gbà yẹn. ìjọ jẹ́ kó gbé pẹ́lí ju ti last one yẹn lọ. Ah èmi kò lè fọ ẹrù owó ilé. irọ́ o àmà ṣe bẹ́ẹ̀ transfer ló máa ń láìkì tẹ́lẹ̀ mo kúkú mọ̀ máa ṣe fún ẹ̀sìn. transfer wo transfer tẹ pé èèyàn máa ṣe ń gbá mi tó máa tún reverse ẹ̀ owó yẹn ò ní dé bí ìsìn. Ọlọ́run gbogbo àkáǹtì ẹ tó bá wò sí orúkọ mi ló kún bẹ́ẹ̀ láì sí pé mi wo làkáǹtì mo kàn ń dáwó síbẹ̀ ni. mi ì fẹ́ oye tó sẹ́ǹtì mi last time yẹn ó yẹn wà ókè ò jẹ́ kó gbé pẹ́ẹ́lí ju bẹ́ẹ̀ yẹn lọ. ó tún gbé pẹ́ẹ́lí Ah, mi ti rè. o dẹ̀ ní sùúrù ṣé mi ní nẹ́tíwọ̀kì ní sweet lolly farabalẹ̀ tó bá ti dọ̀rọ̀ owó. mo bí ah. o ti sẹ́ǹdẹ̀ mi. ẹ ẹ o ti ní sùúrù o máa rí lọ́dọ̀ tiẹ̀ náà òun lélẹ́yìí o ti lọ. Ah, èló ló sẹ́ǹd mi èlò nínú nínú ó ti kéré jù náà báwo ṣe ń ṣe báyìí fún mi òkè kò dá o kò dá o. mo ṣáà ti ṣe tírí tu báyìí. owó táwọn owó táwọn dá mi fi ń jẹun lórí ìjókòó kan ló ń sẹ́ǹsì mi ló fi ń ṣe pocket money fẹ́ kò dá náà tí káwọn dá mi kó fáìn jù mí lọ ni. má fara wá wọn dá mi àwọn yẹn ibi tó ti lọ mú tiwọn yìí ó máa ga. abẹ́kẹ́ mi náà lọ mú bẹ́ẹ̀ kí ló máa wọ kó máa lè pí ẹ̀ mo ló kí n máa ṣe bí ìyàwó lẹ́wọ̀n kó máa lè pí ẹ̀ mo máa sọ fún ẹ̀ ń sìn kó lè pí ẹ̀ o ó ti yẹ. o tọ́jú mi náà. mo tọ́jú ẹ̀ mo ṣèwọ̀ tí mo lè ṣe mi lè para mi o ó ti yẹ ẹ̀ ń sìn àṣetí ìtú. a ní kó má máa eh, tẹ̀mí eh, bẹ́ẹ̀ ni eh, ó ti wà aggressive jù. irọ́ ó lè má tẹ̀mí bí fufu kò dáná. kò sí yàtọ̀ nù bú àti búrẹ́dì. mo mọ̀ pé ta la wà má máa ṣe. èmi mo ní gbogbo bí wọn lè wọ́ọ̀rì. sàmìtẹ sàmìtẹ sàmìtẹ kò sí tó wù wá.

ẹ ẹ ẹ òbí bàtà yín ṣe dọ̀tí ẹ. ẹpẹ waste press lọ́ọ̀rì ṣẹ̀dá yín ló fà ẹ gé fọ bàtà yín nílé ni. mo bẹ́ẹ̀ mú mú já. tẹ́tẹ́ rí bẹ́ẹ̀ sílẹ̀ rí ìlà yín nù bí igi ewédú. àgàlì wọ́n ti ní kẹ́ yín máa bá àwọn kọ́sítọ́mà sọ̀rọ̀ bẹ́ẹ̀ kú dáa wọ́n bá àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ kú dáa bẹ́ẹ̀ yẹn. ọgbọ́n fẹ́ mo fẹ́ ṣe wà ókè ṣá o fẹ́ ṣe mí léṣe ni. ọmọ àlè ah, ẹ má bínú jàre ṣé ẹ wà òkè dáadáa. àmú òkè àwọn ẹni tó ń pèrò nìkan lóògùn ta ni torí ó ń lọgbọ́n dáre ni ó wá lọ dákú ni. ẹ má wọrí ẹ má wọrí gbogbo ẹ náà lọ mọ àtẹ́ǹtì mo ní kí n ẹ má bínú. Mhm. ẹ bá mi manage ilé. irọ́ ni. for the road. màtó èèyàn lẹ́yìn èyí yàtọ̀ sáwọn wèrè èèyàn èèyàn ní ẹ̀wò ọlọ́run a máa ràn yín lọ́wọ́ àpò náà kò ní gbẹ lágbára náà ẹ ṣe gan ni. ìdẹ́nẹ eh, ẹ máa rántí bá mi sọ fún kéésù àgà pé àwa ń tọ́jú yín o. màá tó kílẹ̀ tí ń sọ yìí tẹnu bá jẹ bẹ́ẹ̀ ojú màá sì ní kẹ́ ẹ tó sọ máa sọ fún wọn pé ẹ̀yin gbìyànjú ẹ try èèyàn lẹ́yìn ìṣòro ẹyọ kan oṣù lẹ́ni bíbáyìí. ah wèrè tó ń pèrò yìí ni o ah. wèrè yìí ni ẹ wò ẹ pààrọ̀ ẹ mọ́tò yóò bá ti kún kó tó pé sá sá sá èèyàn tó ti ń sá wọ́n ti pọ̀ àwọn yẹn kàn ń sá lọ ni wọ́n bí ogun bọ̀ sá wọn á sá lọ. ẹ má wọrí gbogbo ẹni máa tẹ́ǹsì jẹ́nẹ́jọ ẹ má bínú ṣẹgbọ́ ẹ má bínú mo fọlọ́n bẹ̀yìn. wọn jẹ bínú. ẹ jọ tẹ bára tán kiri nǹkan tútù ẹ tún lè bá mi rà yẹn náà mi má ẹ. Ah, ẹ tún fẹ́ nǹkan tútù. mo tún fẹ́ nǹkan tútù tó bá ní búlọ̀ọ̀gù wẹ́rẹ́wẹ́rẹ́ ah èèyàn làwọn eléyìí èèyàn ni wọ́n sa sa sa sa kọ́lọ́ ń jẹ́ mọ́tò yìí kún lówó ṣàṣàṣà yìí. ṣe mo mo mo mo mo gbọ́ pé pọ́n fún yín lówó ẹ ẹ ẹ ṣiṣẹ́ fún wọn ni. wétọ́ ṣe ń fà lẹ́nu wèrè àfi bí ọbẹ̀ ẹ báwo ló ṣe ń ṣe báyìí sọ̀rọ̀ náà. ó ní sùúrù ah sweet lolly ó sì ń jẹ́ kó pẹ́ jù jẹ́ náà. ẹ ní sùúrù mo máa explain everything fún yín oh, in details. okay mo dé ọ̀dọ̀ chief mm-hmm. mo wọlé àjọkò and gist mm-hmm. chief wa ni kí n gba kí mọ́tò hmm. kí lẹ fẹ́ kí n bá yín mú o mọ̀ pé wọn kì í rán mi níṣẹ́ wọn wá ní kí ni mo fẹ́ bá wọn mú pé èmi mo ní mọ́tò. Ah! Ah! <laughs> God of Jami. Olúwa ṣeun. You know, she did congratulations already. Mo bẹ̀ yọ. A kú oríire. Mọ́tò wa ti dé. Hmm. Òde, èwo ni mọ́tò wa? Wá ṣe báyìí, mọ́tò wa ti dé ló máa. Mọ́tò ah, wa rí. Ah. Ṣorí cheating. Má dà lóhùn. Hmm. Wo ọ̀rẹ́ mi, inú mi dùn sí ẹ gan ni. Ó mọ̀ pé àwọn èèyàn sọ wípé ká bá onírè ọkì tí wá léde. Mo dẹ̀ rò pé sweet lóye ló máa kọ́ ló mọ́tò. Ó mọ̀ pé ọkọ ẹ̀ ni olórí àwọn onímọ́tò àfìgbà tó dẹ̀ jẹ́ pé wọ́n lọ́lọ́run ṣe inú mi dùn gan ni. I won't take that ó shade me? nìyẹn. kò mean bẹ́ẹ̀. no ó shade mi mo mọ̀ téèyàn bá shade mi kí ló mean ṣé mo sọ fún ẹ pé kí ló ń refer sí náà àbí ṣé mo sọ pé kí ọkọ mi ni ṣé mo kàn ń gbowó lówó kan help mi irú mọ́tò wo ló expect kíkẹ́ kó rà fún mi àbí kó gbé fún mi kó gbé bọ́ọ̀sì fún mi àbí kí lè máa ru dánfó kiri àbí dánfó ló lè gbé fún mi no ó shade me? mí ni àmú mọ náà kí ló mean. baby ṣé o mọ space bus sienna àwọn tó máa ní èsì tó ní èsì tó máa gbé fún ọmọ káwọn ní chairman mo dẹ̀ fi pé tó bá fún ẹ. wọ́n lè máa kérò. no no no no no no no sub ni ẹ no no i know what you're doing mi ò mi ò like ẹ mo dẹ̀ mi ò like ẹ lóore kan ẹ ní o. ṣe tẹ rí ire tí wọlé tọ gbogbo wa wá ibi bàdẹ ni ire yẹn màmá gbé chief tẹ ti wá sọ wípé ká celebrate nírọ̀lẹ́ ní club àwọn small get together adẹjọ́ ń lọ ni o. Eh? a jọ ń lọ ni. o sọ pé together omi mean, gbogbo wa. Mm-hmm. jọ rẹ mi táìmù la ń lọ. ìrọ̀lẹ́. ìrọ̀lẹ́ mm-hmm. ṣùgbọ́n jẹ́ kí n wọlé lọ kí lọ to àwọn aṣọ yẹn. ó yá kí lè look sexy lálẹ́ yìí. àdé ah, sọ ọ́ lè máa no no ẹ lè sọ pé kí ni. ṣé ṣé ọ̀rẹ́ chick ma. wà interested nínú ẹ̀ ah, èmi ò sí bẹ́ẹ̀ àbí. àtàná ló ti gà tán ẹ máa. tami etí ẹ bẹ́ẹ̀ o ti sùn tí sùn àwọn àgbàlagbà ló máa sọ pé tíṣù ẹni bàtà èèyàn máa fọwọ́ bò jẹ ni a ò wá polongo ara ẹ̀ ń pariwo ara ẹ̀ síta. mi pariwo ẹ̀yin wá sọ́nsìn pé o tún fẹ́ gbé lọ sọ́dọ̀ chief ó fẹ́ jẹ́ kó gbọ́kọ lówó ẹ̀ àánú ẹ̀ ò ṣe mí àánú ẹ̀ ò ṣe mí ò dẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ sí wa three years ago bọ̀bọ̀ London yẹn kí ló ṣe fún ẹ. past ẹ àánú ẹ̀ ṣe mí ó wá fẹ́ gbé lọ sọ́dọ̀ chief ẹni tó ṣe ra mọ́tò fún ẹ orí bó ṣe múra kọ́kọ́kọ́ lórí ọkọ̀ lọ́kọ̀ọ́ àmì ò ṣe mí múra sí ṣogbọ́ jẹ́ kó gbọ́kọ́ ẹ má mú lò. Tómi rọra múra o kó má múra jù wá lọ o má múra jù wá lọ o. something nice. tí ẹ wọkọ tó máa bó tán. má mú lọ má mú lọ má eh, babe má mú lọ. okay um, babe ẹ wá ẹ wá tẹ ẹ wá jẹ́ ká. ọmọ mi ti máa ṣọtọ̀ náà. Ah. Eh, eh, a máa kọ fẹ́ lọ́ba yọ̀ ń bẹ̀ mà ni òun mà ló ní nǹkan. Eh, hmm. ọ̀rẹ́ rẹ̀ ń gba mílíkì lọ́wọ́ gbàtúkú ẹran ọ̀rẹ́ rẹ̀ ń gba mílíkì lọ́wọ́ gbàtúkú ẹran. má ní tẹ́mi sí rẹpẹtẹ ayédùn jẹ ju yàrá. Hmm. Ah, ah ọ̀rẹ́ mi ṣé obìnrin nínú fẹ̀ chief ẹ ti yá ṣe tán nìyẹn nù <laughs> tí mi rò pé ẹ ti máa pẹ́ nù ní dáadáa. ìṣẹ́jú mélòó la dá mi gbé egun àbàrá àyè dọ̀bálẹ̀. pẹ̀lú ọ̀rẹ́ mi tó tó báyìí àwọn olùbẹ́ máa pẹ́ díẹ̀ lára ẹ ni. nǹkan kékeré ni rufus. Ah, ah. Ah, má ti mí léje ẹni ó sọ pé ó ti tó ó ti tó ó má ti mí léje. Eh, eh, mo fẹ́ kọ́ ọ bá ń bá ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ kí ló ṣe. chief mi ò mi ò láìkẹ mi ò ṣàlàyé bẹ ṣe máa ń ṣe sweet má dá wọn lóhùn chief ni kí n lóyún fáwọn páwọn fẹ́ fẹ́ mi hmm? mo dẹ̀ sọ fún wọn pé ah, ah, ládùúrà ọmọ tẹ ti bí ẹ ti bí ìtò tó mi ẹ ti bí ìtò jù mí lọ ah, kọ́ ṣàjẹká ara máa tọ́jú ara wa bá ṣe ń tọ́jú ara wa yìí. ẹ má dá lóhùn ẹ má dá lóhùn ẹ sà ṣé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ fún yín. ń tọ́sọ nìyẹn ṣùgbọ́n èmi sọ pé mi ò fẹ́ bàbá ló wa mọ́ mo fẹ́ gbé tán ni mm, mm. àgàgà tó bá lóyún tó bímọ tọmọ náà wàá jọkùnrin ah! ọmọ méjì wàá rówó lò ìgbà náà ló dùn wàá mọ̀ mí yín fowó da lọ́la ah. yọ wàá mọ̀ pé bàbá kéré ìjà ní mi ah, èmi ni. ẹ wò tí ẹ má dá lóhùn kò mọ nǹkan tó ń sọ rárá ọ̀rẹ́ mi mọ nǹkan tó ń sọ ṣé ẹ mọ̀ pé mi ti gbọ́ explanation yìí tí mo ti sọ pé irọ́ ló ń pa kẹ má dá lóhùn ọ̀rẹ́ mi máa fẹ́ yín ẹ sọ́n ti ẹ ní ẹ máa gbé tán àbí ẹ fẹ́ fẹ́ tán ó bá kò fẹ́ báyìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sì máa kò fẹ́ chief aláàánú ẹ̀ chief máa ní ewé rẹ̀ lóhùn ó ti fẹ́ wọn ó máa fẹ́ wọn ah, ah, ó ti fẹ́ wọn ah, ẹ wo ẹ jẹ́ mọ̀kan mo kí yín kú oríire ẹ kú oríire happy married life èmi ti ń lọ sí future nìyẹn o ẹsẹ̀ á tẹ̀lé láyọ̀ ẹgbẹ́ mi ṣe ń wò ó tó ti lóyún sínú fún yín. lágbára lọ́wọ́ ọlọ́run á bí ọkùnrin fún yín in fact ó jẹ́ ti wá bí ọkùnrin yẹn ṣé ẹgbẹ́ mi ṣe ti ń wò into the future èmi rí future ẹ jẹ́ kí yín sà ẹ kú ewu ọmọ ọlọ́run àwọ̀ ọlọ́run àdá sí ẹ bára yín kàrọ́ yín. ẹ ṣúrìtì ṣúrì tó bá ṣiṣẹ́ bó ti ròyìn ká nẹ́tíwọ̀kì ń dápọ̀ ọ̀rọ̀ múlẹ̀ ẹ̀yin sọ pé tí mi bá bá yín bá sọ̀rọ̀ tó bá gbọ́ tó bá fẹ́ mi lè máa fẹ́ mi ni. ó ti fẹ́ yín ẹ dàgbà ẹ máa mú lọ. mo ní kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ mo ní kọ́kọ́rọ́ ẹ̀ kí ni èyí tó fi bá a sọ̀rọ̀ yín fọ. mo dáhùn ẹ wo bíbí oyè ajá rẹ mo ń lẹ mọ̀ dá mi lóhùn. mo ń bọ̀. kò síbi tó ń lọ gbogbo ẹrù àyà yọ̀dọ̀ yìí ló máa dùn kalẹ̀ sí mo bọ̀ ọ́ mo máa fẹ́ ṣe ọ̀rọ̀ mo láì kéré mo bọ̀ ìyàwó chief tuzi ah! ọmọ ìlọ́kùnkẹ́ ah! ọlọ́mọ jẹ́ pa mí akùnkẹ́ ah! ìbọ̀ ẹ̀ eh, ẹ̀ eh, rufus yẹ́mi ní ọjà yẹn rufus òní ní sáà kí ọmọ yìí. Hausa ṣé dáadáa lè jí ojúmọ́ ire ló mọ́ yín lénìí o um ayọ̀ yín á kún láàárọ̀ yìí ẹ̀ lówó ẹ̀ lọ́lá àìkú gbáàlé ọ̀rọ̀ á bá yín gbé. ọ̀ọ́ chief so ẹ̀ store nọ́mbà mi ọ̀ wọ́n dùn mí o sweet lolly ló ń bá yín sọ̀rọ̀ sweet lolly tẹ́ ní kó bá yín bá dá mi sọ̀rọ̀ Mm, actually olóró um, kan tí mo fẹ́ bá yín discuss but mi ìbá ti bá yín sọ lánàá yẹn but because ẹ̀mọ̀ um, àwọn èèyàn wà ń bẹ̀ àti dá mi fara rẹ̀ so I couldn't talk so mo fi hàn pé this is the best time tí mo lè fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún yín chief ṣẹ̀rí ẹ má jẹ́ parọ́ fún yín dá mi ò láìkí yín tẹ bá bẹ̀ tí gbogbo ìlú bá bẹ̀ láti ní títí di hundred years kò lè gbọ́ o kó lè gbà because kò láìkí rárá ó máa ń fọ̀rọ̀ yín ó máa fi ń ṣeré wájú wa ni máa ní chief wo chief rárá rárá wo nìyẹn chief tí ò dáa wo nìyẹn owó ẹnìkan lòun láìkí ó máa ń sọ̀rọ̀ yín gan ó yẹ yín so èmi ò dé fẹ́ kẹ́ máa embarrass ara yín lọ́dọ̀ ẹ̀. ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ dá mi ṣe ṣẹ́rẹ́ mi tẹ́ ń bá sọ̀rọ̀ mo rẹ́dì tẹ́yìn bá ti rẹ́dì láti ìfìfẹ́ bá mi lò èmi náà rẹ́dì láti ṣètìlẹ́ mo máa bímọ fún yín pàápàá ọmọkùnrin tẹ̀ ń wá yẹn má bí fún yín ṣeré lọ́dọ̀ tiwa ọkùnrin ló máa ń bí o <laughs> ṣé bá ń bí ìtìyá mi ìyá mi wọ́n bí ọkùnrin mẹ́sàn-án àti obìnrin kan èmi gangan lóbìnrin kan tí wà láàrin àwọn ọkùnrin yẹn owó yẹn yín bẹ̀yẹn so akọlò gidan bí lọ́dọ̀ tiwa so tí bá mọ̀ pé ẹ ẹ ẹ máa bá mi fẹ́ lò èmi gan wà nílẹ̀ fún ẹ ṣẹ́gbọ́n ṣe má lọ ṣe ń sọ̀rọ̀ báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo tiẹ̀ tún ti yóò fẹ́ fún yín gan yín. <laughs> Ah, mo ṣàfẹ́ kẹrun sí pé bí mo ṣe wà mo ti fall in love pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tó ti bá rí yín gan-an mi mọ bí mo ṣe máa ṣe see you there. lálù àrùn àpọ̀ dẹ̀ wọ́n pọ̀ gan ọmọ ọmọ ọmọ tó ń sọ nígboro. Anywhere where you enter, enter. scatter body you dey mental. mental. Rọra máa ṣe ọmọ tó tata, ìtúzẹ̀ tó yú bàdà dáná. Ọmọ dáadáa, nílò. Nílò. Nílò. Ah, pẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ mẹ́ta àwọn tó wá dé ẹ̀ báyìí inú mi máa dùn ó tutù. <laughs> ẹ wò tó o bínú àwọn aráàlú òyìnbó kan ní mo bá mi sọ̀rọ̀ ó ẹ̀sìn bọ̀rọ̀ àwọn aráàlú òyìnbó wọ́n sọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà lórí owó ni. ìwọ ti gbọ́ pé àwọn aráàlú ìlà tó ń fowó ránṣẹ́ sáwọn ará òkè òkun. chief ẹ̀yin náà kò síbi tẹ́lẹ̀ fi wo ránṣẹ́ sí. Eh, eh, eh, ayé wo ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. ọ̀rọ̀ lórí ogún mi ni mo rẹ̀ ṣe jọ ṣe. ẹ̀mí ń wí yìí. Hmm, hmm, hmm, mo fẹ́ tó kọ́. kí ló ṣẹlẹ̀. kò sí kankan ikú òdòjọ́ àrùn ọdún sùn a sì ní pé yọ pẹ́ kó yà a sì ní pé yọ yà kó pẹ́ káwọn ọmọ kan wà wọn jà nítorí ogún mi ìgbà olóòrè bá wà dọ̀rùn táwọn mẹ̀lẹ́kà bá ná yẹn tẹ́ wò pé wà ah, wọ́n máa rẹ̀ náà ń jà nítorí ogún àṣeyẹgbà láyé dípò pa àárọ̀ ẹ̀ máa jàgbà àwọn mẹ̀lẹ́kà wọ́n náà lọ́pọ̀ yíyan ò ní bójú wọn. ìyẹn ò tiẹ̀ dáná chief but èmi ò bá advice pé bí a ká ní sùúrù díẹ̀ sí ìgbà wo lẹ ṣe tún kọ ẹ jẹ́ àṣe sùúrù. Ah, ká ní sùúrù díẹ̀ sí èmi mo lówó mi àràtọ̀ bá sì wọ lówó ló lè dà èmi mo lówó mi èmi mo sì ṣiṣẹ́ fowó mi. Ah, ó sì gbọ́dọ̀ sọ pé kí n ní sùúrù fún owó àwọn ah, ọmọ sọ bẹ́ẹ̀ rárá o má gbé yẹn wá àkọ́tí ẹjọ́. ẹ̀yin lẹ lówó yín lóòótọ́ kò sí wàhálà bí ìgbà wo lè máa wá sí ọ́fíìsì ká lè. <laughs> èdè lọ wo mo lè mọ ah, tí ẹni pé ṣàgbáradì yí pé sí tún rẹ kọ. kó o gbáradì fún mi mo lè tẹ̀lé ọ lọ báyìí mo lè wà lọ́la mo lè wà lóṣù kan mo tẹ̀lé mo dàjọ́ bí kò yọ tí ọlọ́wí sí rẹ. kò sí wàhálà chief anytime tí wàá ti fẹ́ wá i'm at your service. ọmọ dáadáa ni ojú ẹ dúdú nílò ẹ wo ó yẹ kí n ṣe ọ lálejò pé mo jẹ tí wàá kí n fún ọ lówó ọkọ rẹ ṣùgbọ́n rúfọ́ọ̀sì ọwọ́ náà mọ̀ rẹ ó yẹ kó wà lórí ìjókòó yìí àmọ́ bí ó rìn lọ àmọ́ ah, bí ó rìn lọ tí wọ́n wá wọ́n wà pé àwọn olówó dé pàṣẹ ju wá pọ̀ ó yẹ kí n ti sáàkì ọmọ tipẹ́ ó yẹ sáàkì ẹni. ẹ má ṣe ìrọ̀rùn mo mọ̀ pé bóyá ẹ̀yin náà lè máa ránṣẹ́ àti wípé ẹ ti máa fún mi tẹ́lẹ̀ èmi dẹ̀ kọ́ ni láti tètè máa fún mi ẹ ṣe mọ̀ ẹ jẹ́ kí wọ́n. ọmọ dáadáa ẹ̀yọ́ ọlọ́jọ́ wọn lónìí ọ̀ká ìlẹ̀ nílò nílò ojú ẹ̀ tuntun. fílọ́ọ̀lì àròmọ́ àpọ̀ tẹ̀wọ́n pọ̀ gan-an. I'm a, I'm a, I'm a dancer, nigga. Ningoleza kwa hoshe mistake, nada. Weya koda misinu gaita, weya koda misinu banana island, I'll be like you. Yeah. Eh. Eh, sweet lolly. Mama. Sweet lolly. Mama. Sweet lolly. Mama. Am ti too bad? aje e wo okunrin fún mi. Mama ẹ jẹ́rìí mi ẹ̀yin àgbọn náà lè máa ń sọ ẹ ní omi gbóná gbọ́dọ̀ pẹ̀lẹ́ mo ti pè wọ́n tán. tó o tiẹ̀ dà bẹ́ẹ̀ àǹfààní yìí ò gbọ́dọ̀ fò wá rò. ẹ màmá ẹ kí ló ti rí mi gan sí. sórí nǹkan nǹkan gbọ́dọ̀ ṣẹnu rẹ mm-hmm. kó nǹkan gbé nǹkan hànú kó yẹ kó ṣeré ṣeré ẹ̀yin náà mọ̀ pé èmi gan ti wọnú ẹ̀mí lọ mm-hmm. ẹni bí mo ti wọ káràkítà Oh, ah, mama Oh my lolly god. sweet. Oh my god. Sweet lolly. What? Yeah, kí n sọ kí ní No, fún ẹ. Mm-hmm. Ṣọ́nà lẹ́nu ní fáwa gbọ́dọ̀ fọ rẹ̀. Ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ gbọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni. Kéètì wa gbọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni. Kọ́wọ́ wa fàdí ẹ̀. Bẹ́ẹ̀ ni. Fàdí ayọ̀ oh, báyìí. Màmá ẹ̀ màmá mo bá àìdí àyàn bọ̀ tá mi. Ẹ mọ̀ tá a bá ń rọ̀rọ̀ síwájú, ó yẹ ká tún rò sẹ́yìn. Um, Plant a ní rẹ̀ ṣé kò ní lẹ́yìn báyìí? Ah, ah. Ó di dandan kó lẹ́yìn amúṣọrẹ́yìn tó máa ní àwọn fẹ́ kúrò ní àwùjọ olórí burúkú hmm. èmi àti ẹ a fẹ́ bọ́ sí next level ọlọ́run ká máa jẹun lọ lókè hmm. a fẹ́ kúrò láwùjọ àwọn olórí burúkú ká kúrò nínú ghetto àwọn wèrè àwọn asínwín àwọn tí òrò ń jẹjẹ mo fi òye mo fi òye ọmọ mi má fọ ọ sórí tó bá ti ń rí mi hmm. èmi rè èmi gangan alẹ́ mi gangan bó ṣe mọ̀ tí bá eh. ń gbóhùn yín báyìí tí bá ń eh. gbọ́ àwọn àjàsà yín báyìí ara mi kàn máa ń balẹ̀ ní ọkàn mi máa ń balẹ̀ pé yéè. èmi ò ná mọ òṣì mi ò ná mọ ìrìà ìwọ ṣe kí ni ìwọ fọkàn balẹ̀ mm-hmm. tó bá ti ń wọ wájú tó bá ti ń rí mi tó mm-hmm. bá ń wẹ̀ ìrọ̀ ẹyin ni mama rẹ mo ṣe orí nǹkan tí mò ń fọwọ́ sọ yìí ẹran ni kì í ṣe gbogbo ẹran ni o ìyá mi pọ̀ síbẹ̀ ó pọ̀ pa ó pọ̀ jù wọ́n má fọ́ ṣẹ̀rí ẹni kí n má fọ́ ẹni kí n má fọ́ ẹ má fọ má fọ ẹ má fọ má fọ ẹ jẹ́ kí n máa lọ. ẹ ṣe gan ah! ẹ wo one time ẹ jẹ́ lọ́ba ẹ máa gbàdúrà fún mi hàn ah, ah. ẹ máa sinmi hàn. orí mi ń lọ ẹlẹ́dàá mi gan padà sí yẹn. ṣé mo yẹ eruku. sweet lolly. ọ̀nà. <laughs> Oh, bí mo ṣe ń gbẹ́sẹ̀ ṣé ń lọ. ó ń lọ bẹ́ẹ̀ ṣé ń pẹ̀rẹ̀ ìwọ kan tí ẹ máa rìn. ẹ máa fàdúrà sí mi lọ ṣé gbọ́. sweet lolly. mo mọ̀ pé ìrẹ́nu máa bá bọ̀ ọmọ ọlọ́run bàríkà rẹ̀ ẹ̀yin èèyàn tẹ́ rò pé mi ìbímọ mi bímọ gan ọmọ rẹ ọmọ tó fi ń yan gan fọmọ ẹ ẹ tí ìwò tán mo ń bọ̀ mi ò tí ì dé. lọ́ọ̀lì jọ̀wọ́ fún ọ ní nǹkan. ó ah, ti wà ókè báyìí omi yẹn wà ókè àbúrò bínú tirẹ̀ náà. àrówólú àrówólú àrówólú àrówólú. lálẹ́ ìwú lálẹ́. òrówó làbùdà òrówó bàbá sára yé dùn. ó ti ń gbé gbági. nítorí gbà kan ni mo rówó yàbù náà ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà àwọn ìyá mi ló ń owó mi ná jẹun kò tààrà. ìyá wa ni wọ́n ṣiṣẹ́ lẹ̀ fún wa táǹbù owó wọn ná ṣùgbọ́n gbà tọwọ́ tí a náà tẹ́tí tọ́lọ́ pé rí jẹ kárí mu kó tó sẹ́kù owó wa làwọn ìyàwó ọmọ náà ah, lọ́ọ̀lì súwìtì lọ́ọ̀lì bẹ́ẹ̀bì yóò ní yóò ní pé yẹkẹ ọ̀rẹ́ ẹ̀ ń kọ́. Um, dami dami um, travel. dami travel mm. ó travel arówólò ṣe dami sì dágbére fún ọ. Mm, mm, ọ̀rọ̀ tó ń bi street lolly ó hmm. ti ń pọ̀ jù ó ń pọ̀ jù àwọn olófòfò lọ́fẹ̀ẹ́ yà. àní lọ́nà wo. sọ ah, ah, ma pé eléyìí ìsàjẹjẹ ni gbẹ̀tàn lélẹ́yìn ni. gbẹ̀tàn arówó lò ṣe ọ̀rọ̀ tí sì ṣẹlẹ̀ yìí sí òní sí gbá mi sí omi ò tó kọ́mọ̀dì sùn àtàyàn ẹ̀yàn. ẹ wo lọ́dọ̀ tiẹ̀ nù hmm, ọ̀rọ̀ tí owó bá ṣe tì í ilẹ̀ ni ó gbé ah, wo ṣùtìlọ́lì yẹ ká fàgbà yà ilẹ̀ ká wọ́n bọ́ bàjẹ́. èmi làgbà yàwó ṣùtìlọ́lì má jẹ́ ọ̀tọ̀ jẹ́ o àjọ dàgbà nú ayé ni sọ̀wọ́ ah, pẹ́rẹ́ etí rẹ̀ ni irun funfun lè ra pátì àgbàdo ayé ni wọ́n ti torí bọ́jẹ́ kúrú pa kúrú. ẹ wo chief lani mo láìkí yín gan-an tẹ láìsọ àgè bó ṣe rí bébì mi tẹ̀ wò bébì mi tẹ̀ ń wò ó lè darúgbó lójú yín o kó darúgbó nu ayé o but bébì mi ò ju twenty years old lọ tó ti bá kó wọn mọ́ra ìbá eré tó máa ń bá mi ṣe àwọn ọmọ twenty years old mi ò lè bá mi ṣe. ẹ̀rẹ́ akúrú yẹ jó ni. wo mi nílẹ̀ à ń bọ̀. ẹ wá gbà mí ọlọ́mọ mọ̀ mú mi. arówó tí wọn náà wá ń gbá mọ́lẹ̀ bíi ikú ìrù oko wọn ní twenty years nìyẹn pé tọ́ ọ bá máa wọ̀n ọ̀fọ̀ lọ́tọ̀. èmi mo fọṣẹ́ ju ọ lọ mo tó lówó ju ọ lọ ní gbogbo ọ̀nà ẹ̀dùn ọ̀nà kí ni ọmọ ìrí lára arówó tí ò rí lára tèmi èmi ọ̀pá tí ń rìn kan lè ọkọ̀ ọ̀run èmi sùn àgàgàgà tí n bá sùn àgàrù wọ ọmọ yìí tí mo sùn àgà yín tí èso arówó ló lò fáwọn ọmọ ẹ̀ kọ́mọ sóògùn o. babe jọ kí ló ṣẹlẹ̀ ìwọ nìkan ló ti sọ àwọn aṣọ láàrin wa. honestly tí n bá sọ pé yé mi irọ́ ni mo pa for the past two weeks ni chief ò ti gbé call mi wọn ò fún mi lówó oúnjẹ tí n bá pè wọn wọn fọ́n busy fún mi. ṣé chief ariwo lọ kí ló ṣẹlẹ̀. mi ò ṣẹ̀wọ̀n àdé níjà tìtẹ́lẹ̀. o dẹ̀ ṣọ́ọ̀pù ó ṣẹ̀wọ̀n. ẹ oh the only thing tí mo rántí tàjọ fà ni pé wọ́n ní kí n lóyún fáwọn pé kí n fẹ́ àwọn mo dẹ̀ sọ fún wọn pé mi ò lè fẹ́ wọn that man is too old mo dẹ̀ sọ fún wọn kó jẹ́ ká máa tọ́jú ra wa kó máa tọ́jú mi kí máa tọ́jú wọn. ṣùgbọ́n nǹkan tó sọ ń sìn ó mm. dẹ̀ ló ṣẹ̀ wọn ṣé gbogbo ọ̀rọ̀ tó sọ ń sìn kò jọ nǹkan tó lè bí wọn nínú. ó mọ̀ pé má ní ìnífẹ̀ẹ́ tó bá ṣe jẹ́ pé òun ni wọ́n fẹ́ ó yẹ kó mo bó ṣe máa gbé ọ̀rọ̀ yìí lẹ̀ ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ó gbọ́gbọ́n làgbàlagbà máa fi ń sá fún máa lò. kí ló fi òpè mo lè ṣe báyìí. ó máa pè wọn náà ni òde máa bẹ wọn. babe o gbọ́ nǹkan tí mò ń sọ ni mo léèyàn fọ́n bízì fún mi. but at least wọ́n yìí ń gbé kọlẹ̀ àbí ẹ try kó pè wọ́n máa fún ẹ lọ́ọ́ díẹ̀ àti sọ fún wọn pé mo fẹ́ rí wọn ọkọ̀ bẹ̀ wọ́n send a text to him. okay i will try that but babe mi mi ò lè fẹ́ máa yẹn o. yàyàn yàyàn o lè fẹ́ máa yẹn bò ń gbowó wọn ah, mo mọ̀ pé o lè fẹ́ wọn bí wọn náà ṣe sọ o wrong o ò ní sọ fún wa ti gba nǹkan tó fẹ́ gbà díẹ̀ díẹ̀ wà á máa bring attitude díẹ̀ díẹ̀ ẹ máa jà o kò ní pé wọ́n mọ̀ ní wàá ti gbà bó tó fẹ́ gbà ni o wọn kó òní sọ̀sọ̀ bí nǹkan mọ̀ ó lè mọ̀ pé mi náà ó yẹ amadu ah, ah, ah, try kó wọ́pọ̀ send text o ó yẹ bẹ̀bẹ̀. àbúrò mi sweet lolly ọmọ tó dáa báyìí ọmọ olùsẹ̀sì ọmọ mo ṣe rí ọmọ olókùnrin aṣọ báyìí má yẹn parọ́ fún ẹ àwọn ará ilé kẹta tó bá ń gbọ́ àwọn òórùn tó wà lára ẹ wọ́n á máa tẹ̀ bá ń lé wọn wọ́n á máa fi kó wọn dẹ̀ máa jẹ bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ máa yọ ni ọlọ́run gbọ́ ẹ̀yìn kí má parọ́ fún ẹ ààrẹ orílẹ̀-èdè president wa ni o tó bá rí ẹ pọ́lọ́ ṣe dẹ́ ẹ tó rẹwà bó ṣe dúró ẹ lásán má yẹn parọ́ ó máa léyàwó ẹ̀ sí gbó ó máa ní ah ọmọ ló dáa báyìí sista mi farabalẹ̀ sista mi yàn di tí sista mi bá fẹ́ ṣe wọn aṣojú kan tó bá fẹ́ ṣojú mẹ́rin wọn aṣojú mẹ́rin ara wọn gbà tó táwọn tó fẹ́ bí ẹ má parọ́ fún ẹ ọlọ́ọ̀lì. ọ̀dà tàṣẹ ọ̀dà mi ta ṣẹlẹ̀ mo mm. mọ̀ yín dáadáa tẹ bá ti ń sàmì ní sàkúsà báyìí ó ní nǹkan tẹ̀ ń wá kí lè fẹ́ gan kí lè mo sọ ṣé ó burú yìí kí n máa bọmọ ìyá mi sọ̀rọ̀ àbí pé mo ní di five thousand àmọ́ àtúrẹ̀ pé kí n máa rí i pé ọmọ ìyá mi lélẹ̀ kí n máa pọn létí ẹ̀ ó dáa ó rẹwà. mo ti mọ̀ pé ní ìdòwú ẹ̀sán sí ẹni kí ni ẹni ẹni ìdè lò ah, ah, five thousand naira ni. mo ti mọ èsì wọn máa bá mi sọ̀rọ̀ orú nǹkan bẹ́yẹn tẹ̀lé mo pé mo fẹ́ jáde ah, láti ẹ̀kọ́ tí mo ti múra tí mo ti rán lè ẹ wá ń sọ́ọ̀sì ọ̀rọ̀ owó lẹ̀ kí ẹ̀jọ̀ ẹ sọ ma fáwọn náà. tẹ́fẹ́ fún lówó. bẹ́ẹ̀ ni ta ṣe rẹ̀ mhm. ṣé kò ṣe pé ẹ ti mọ́ ọmọ kan mọ́lẹ̀ nínú ilé wa yìí ẹ má dán wo ṣé ìgbẹ́ tí mọ́mọ́ kan mọ́lẹ̀ nínú ilé yìí. ṣé kí n má fáwọn tẹ̀kùlé lówó ni ṣé mo fẹ́ wà báyìí lásán ni. àwọn ọmọ olóńgbò owó lọ́wọ́ yín lẹ́ǹkulè. ẹ̀kọ́ rẹ̀ kò tó wọlé wọ̀. ee bàbá bàbá yín ti dé. ee ayọ̀ ló wà o kí má parọ́ ẹ̀wù ọba àlù kan lélẹ̀ yìí o. ọwọ́ méjì fẹ́yàn kan ọmọ tó lọ́lá tó dúró tó dúró ẹlẹ́yìn dúró rẹ ó dáa pọ̀. àwọn ọmọ ẹlẹ́mi da ìyàwó mi da. ó wà ẹ. kéésù àgà. yé ìyá mi. kéésù àgà. ìyá mi. kéésù àgà. ìyá mi ó pọ̀ nbẹ ọlọ́run mi kan ah. máa ń kó oúnjẹ tán ni ọlọ́run. ó pàdé ìyàwó ẹ ni ó lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ó ní ìwọ gọ́gọ́ ló mú àkọ́kọ́ gbọ̀dọ̀ ẹ̀ kóun tó lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ òun. èmi ò mọ èmi lọ́kùnrin máa bá ìyàwó mi gbé kí n tẹ̀ wá ah. mo kàn fẹ́ ṣe dáadáa fún ìyàwó yẹn ṣáà mú bó ṣe wà. sọgà ò fọ́ nìkan ọ̀rẹ́ tí ò bá ti rí ẹ lásán kò ní sùn kò ní wọ́n máa ń gbé bọ́dì lọ́wọ́ kan. ìbí wọn mọ̀ ah, kò eh. sí ewu. eyín àwọn yìí dàbẹ̀ ti yá wèrè. ẹ kó kìíní ìta kó àwùjọ àgbà wọlé wèrè yìí kéjẹ ọtún ti wá wé. àbẹ̀yẹ wá fọ ọlọ́run fọ sí ọlọ́run pa àgbàlagbà kí ló ṣe ẹ. kéésì àgà. bẹ́ẹ̀rù fún yàrá yìí. ọlọ́run ọlọ́run. ìgbà yìí ló ń bẹ fún yàrá rẹ. ọlọ́run. ìkọ́ náà nà. ìyá ló sọ bẹ́ẹ̀ fẹ́. abẹ́ fún tẹ̀ ń ṣe ni. ẹni sùn kú. báyọ̀ lọ. ebi ni mo máa gbà náà. ẹ máa yanjú ẹ láàrin àárẹ̀. kéésì àgà. kéésì àgà pé mo ti sá lọ àti ìmá tójú mi o ẹ̀yin àti sáré. Indomie ah! dòdò. Káì káì káì káì. Bọ̀dẹ̀ tí o gbẹ́bí tí o mọ̀ fún mi rẹ̀ ṣe. Àwọn ṣọlá ti kọ́ yàn fún mi. Àti ìdẹ̀kùn yọ̀ sẹ́yìn. Abẹ́ mọ tẹ̀ sọ. Máa tọ́kùn ní ẹ̀rọ ìrìn àárẹ̀ ní ìkìmọ̀ ní ara sáré. Ó kéré ní ẹjọ́. Ó ń kọ́ mọ̀ ní. kọ̀wé akọ̀wé kọ wúrà. chef how are hmm. you doing? I am fine you are fine mm. that's good that's good. You náà ńkọ́ sọ So, okay. i'm good i'm good i'm good. mo rí bẹ́ẹ̀. obviously. àbọ̀ gbọ́. Hmm? you want to see me? Mm. okay. mo fẹ́ bá fàárẹ̀ ní gbólóhùn. Oh, dà bẹ́ẹ̀ but mind you just a minute eh, torí chief ò ní pẹ́ bọ́ta. kò sí wàhálà all right. sórí bó ṣe wà ọ́ dáa lọ́mọkùnrin o mo láìkí ẹ gan-an oh, lẹ́kọ̀ọ́kùnrin dúdú kó ga kó sì gbọ́nlẹ̀ ọmọ ni ọ́ ó dùn bọ́mọge bá pàdé rẹ̀ pélé yóò jálé ẹni kó láti jọ́kọ ẹni ah. àmọ́ ṣá ṣe mọ́tàn mo ti ń ṣe àkíyèsí nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta inú ilé má parọ́ fún mi o tó bá ṣe rí ni kó ṣe sọ o clean. torí mo rí mo wá ń wo sàkún pé àbírọ̀ àbó òótọ́ ṣùgbọ́n mo mọ̀ pé òótọ́ ni ó jẹ́ jọ torí ọlọ́run ó dà pé o ní interest sí modeteni. that's obvious. ó ti hàn tó tó yẹn i have interest in her now i have been longing for her. o ní interest èmi náà rí bẹ́ẹ̀ ah mo sábà pé ìyìn lè mọ́mù lómù ah, ah. àkọ́jọ́ ṣé pé o ní mistress gan. gan gan eh. ẹ mọ̀ it's going to be a good thing ẹ mọ̀ kúrú èmi a learned staff bẹ́ẹ̀ yẹn kí n ní interest lórí ọmọ chief kí n dẹ̀ marry ẹ ẹ mọ̀ wẹ́n marriage ẹ máa wà glamorous ẹ máa wà glamorous náà. o fẹ́ bá ṣe wedding. gidi gan. marriage fẹ́ glamorous. ah ah ó máa wà glamorous you don't understand. Eh, ọmọdé yìí ọmọ mẹ̀mẹ̀ aláì ìbàdàn lọ́mọ ọmọ láìpò ọ̀fẹ́ mo dẹ tẹ́ẹ̀nì wedding ni ó wà glamorous oh. ṣé kí n mọ́ tán kí n jọ́ ọ tán wọn lẹ́wọ̀n ló kù sí. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n bẹ́ẹ̀ mo sọ fún ọ ẹ̀wọ̀n bíi ti báwo ah. i'm a learned staff ẹ lè máa threaten mi pẹ̀lú prison first uh, degree mi Taiye Solarin University of Education mo ti rí and i travelled you know i didn't stay within mo ní láti travel láti lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University again láti lọ study another one so kò dúró ń bẹ̀ yẹn ó wà rẹpẹtẹ rẹpẹtẹ bẹ́ẹ̀ tí mo lọ so kò easy man ẹ lè máa threaten mi. ẹ gbẹ́gbẹ́nu ẹ dákẹ́ wo sọ́ni gbogbo ẹ̀ tó ń sọ̀hún adélábù ta panlárí ọ̀rọ̀ tán ni ìwọ̀n wọn èèyàn kí lọ kà ọba àka bí Cambridge ẹ̀wọ̀n lọ́ọ́ landis òótọ́ rẹ̀ mo sọ fún mi mọ́jọ́ ọ̀tán ni o mọ́jọ́ ọ̀tán ni o wọ́n bẹ́ẹ̀ tà kọ́ ra fásikọ́ fàsẹ́yìn kó fi mo dẹ tẹ́ lọ́rùn lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ wo ẹyẹ ti pẹ́ You don't say that. You don't threaten me with that. ẹ lè máa threaten me pẹ̀lú ẹ̀wọ̀n ah, that's wrong go wrong now kill I mean ah, ah. Eh, Nelson Mandela lọ eh, ẹ̀wọ̀n náà kò sí kan tó ṣẹlẹ̀ náà Ọbásanjọ́ náà lọ kò sí kan tó ṣẹlẹ̀ Eh? You don't threaten me with prison. Kí ló wà ní ẹ̀wọ̀n? What nonsense? Kí ló wà nínú kéèyàn lọ sẹ́wọ̀n? Àti bá tẹ̀ lọ sẹ́wọ̀n lórí model ten. Ó ó ó ó wà okay now. It's more, more than okay. Dadi dadi. Ah, dadi ti mú gan. Ọmọ ọ̀la ọ̀gbọ́n kò tó bá mi sọ̀rọ̀. Mo nọmba kìíní nọmba ẹ̀. Ah, model twelve ni mi dadi. Bọ̀ dadi ẹ̀ máa fọ́ ìgò lé ní ń lọ báyìí. Ah òde tí mò ń lọ ó ṣe pàtàkì gan-an ìgbọ̀dọ̀ mọ́ múra débẹ̀. àdájẹ tẹ gbúdọ̀ múra ẹ mọ orúkọ yín ni ṣí arówólò tó ah, tún wá bí owó lò. ẹ eh, awolò ni wo tí mo bá débẹ̀ lónìí wọ́n gbà pé awolò ah, dé. ọgbọ́dọ̀ gbà máa mi kọ́ bá ń pè máa mi. Ah, modernite lọ pè wọ́n bá ń pè máa mi jáde. ọ̀hún náà lọ́bọ̀ yẹn. Eh. ọkọ mi arówólò ǹlẹ́ arówólò àkànjí mi ọmọ arọ́jú jàbí àjókù gí orí mi ti wú <laughs> kárí ọkọ mi ẹ̀wọ̀n tí mo ra ìlọ́mọ̀ ìyanu. nípa owó ìdájọ́ sọ ti tó ń jẹ. èmi náà ti yẹjú ẹ lẹ́ẹ̀kì tó bẹ́ẹ̀ tí ẹ rí o kárí ọmọ ọlá kódà bó ti wí náà lò ó ṣe mo dúpẹ́ ìná ò ní tánwò rẹ o ọlọ́run ó túbọ̀ máa bá ń gbọ́wọ́ rẹ sókè ọmọ rí náà ọmọ rí lò bọ́ bá ti ń tọwọ́ bá pọ̀ ọmọ rí imú síta ó ṣe ọkọ mi. ìwọ àtàwọn ọmọ rẹ lẹ̀ ọmọ pẹ̀lú túnjọ́ lọ́rọ̀ tẹ́ gbọ́sọ̀ lẹ́ dadi dadi ẹ wo ẹ wo ẹ wo nọmba one fóònù tèmi ti bàjẹ́. ẹlẹ́ẹ̀kejì gbogbo aṣọ mi pátápátá ló ti worn out ẹ dẹ̀ mọ̀ mi lè máa repeat aṣọ lórí social media ẹ mọ̀ pé mo ní fans náà. <laughs> dadi form jan tí mo sọ pé mo fẹ́ gbà tí n bá ti gbà ń yẹ yìí ó tún di next year nìyẹn mo ní láti tètè sanwó. ìdókè ìdókè gbogbo ẹni mo ti gbọ́ ẹ ṣe máa fún mi lówó sí i. ẹ sáà ní sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín lónìí ṣé ẹ̀rí gbà táwa wà kéèké gbogbo ayọ̀ tẹ̀ ń yọ àwọn orí yọ àwọn sùkà tó jẹun gan ni àwọn Yorùbá dẹ̀ ní tí ebi bá ti kó nínú ìṣẹ́ ìṣẹ́ ti tán lẹ̀ o pé mo fún yín lóúnjẹ gan-an ó yẹ kẹ́ ẹ máa yẹn mi ni wo èmi ò lágbára àràbàtà ara gbogbo tó kálẹ̀ o kì í ṣe tèmi. ṣé o sí ìwọ́tọ̀ lọ fẹ́ gba jáàmù yìí èmi ò kò sí nǹkan èmi ò gba jáàmù fẹ́fẹ́ nìkan kan so ọ̀rẹ́ mi tó ń wò yìí tó ń wò tí mo kalẹ̀ mi ò kàwé mi ò kà kankan mo sì lówó jàbí ọ̀la lọ. wo rúbọ̀sì ti ṣe ṣàṣàṣà sí mi tọ́wọ́ ẹ máa fẹnu gbólẹ̀ kò gbọ́dọ̀ dúró mi bọ́ bá dúró sí ọgbọ̀yè ó lóun gbà sukù kan ó lóun tó gbà níbì kan wọ́n sá ka oyè bíi méjìlá lọ́gbà ó tó fi ń tẹ̀ fẹ́mi nìyí gbogbo àǹkàwé yẹn kò sí lọ́dọ̀ tèmi lẹ́yìn kẹ́ jẹun kẹ́ yó dadi ẹ fẹ́ kí n máa rò pàǹtí. Rufus ẹ fẹ́ kí n máa rò Rufus mọ́tò yẹn. Ah, dadi kò tẹ̀ ṣe yóò dá o. chief kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ṣé o pé tí ìyàwó àwọn òjò yẹn á wò pé àrùgbó ni máa ní kò lè ṣe nǹkan kan pọ̀ lè wọ́n ń gèdè lẹ́yìn tí gbogbo nǹkan tó tó bẹ̀yẹ lẹ́yìn ìṣọmọdé lè tẹ́ ń gùn mí létí ẹni àtìtì. wo kẹkẹ wú mi báyìí mi ò ní gbéraga ni tí n bá ní gbéraga tó máa fẹ́ máa proud ní proud pé mo lówó ní kò proud pé mo wọ́n ti máa ti ṣe kúrò kò ní mí. ẹ bá gbogbo ibi tó yẹ kẹ tẹ̀dé lẹ tẹ̀dé tí lẹ ń tẹ kan lẹ in fact ẹ fẹ́ balẹ̀ ọba jẹ́ èmi ni mi gbà fún yín mo pé bàbá yìí fẹ́ balẹ̀ mi jẹ́ mi. <laughs> láti jọ mo ti ń jẹja ìjẹrù eléèrè ah! ó dùn ó ta lẹ́nu gbogbo nǹkan tó yọ wà ń bẹ lọ wà ń bẹ olórúkọ ọmọdé mi àti egun mọ jẹ lára ah! ẹ wo btf lásán lẹrù bí wọn máa pè mí ní sweet lọlẹ àwọn tó ń pè mí bẹ́ẹ̀ wọ́n mọ̀ mí wọ́n sàbí mi wọ́n mọ̀ pọ̀ mọ́ dùn délé délé délé àtàwọn dùn. Ah! ẹ wo chief tá a bá continue báyìí máa bá yẹn yìí dẹ. wo Ah! jẹ́ kí wọ́n kọ́ tiwa fún ọ̀tọ̀ ọ̀sẹ̀ jẹ́ ìpè wọn. ẹ wá bí o ti bá ọkọ kí lè ṣe àwọn táwọn ọmọ ẹ ti mọ ẹ máa já yín sáwọn lẹ́bù kan wọ́ ọmọ tí ìfẹ́ tó ń wọ́ ọmọ kì í mọ tí ẹ jẹ́ ká ṣe kéré ẹ jẹ́ ká máa ṣe. àti ah! bó ti dáa tó náà ló níwà tó oh my god mo wà very nervous very lágbékálẹ̀ ìfẹ́ ìfẹ́. ẹ láìkí ọ. ìwà pa kó tó wá ṣe ìtọ́wọ́sọ hmm. fún mi. Hmm kọ́kọ́rọ́ mọ́tò ilé ayé mi mm-hmm. máa fún oh. kọ́ wa lọ bí ẹni ìwé àyòkù ló lè wà. ẹ má ṣe bẹ́ẹ̀ má wájà o má wà yín wà pọ̀ o má bálé ọba jẹ́ o. mọ̀ mi wà lé o. Eh, eh, tí mú mi gan bá rí mi tí wọ́n á ní sweet lord ó ṣètò wa ọmọ mi pa máa wà yín pa máa finish yín ah! ẹyin ah, ẹ wo <laughs> oh! mo wá ń rí àwọn inspiration kan ṣe ibi mo ṣe ń wò yẹn you are my beautiful swagalicious, endowlistic, bombastic monkey. Eh? Mo nífẹ̀ẹ́ yín ló ń jẹ́ bẹ́ẹ̀. Tí o nínú bọ́ọ̀sì ọmọ ẹsẹ̀ mi, bó ti kàwé tó, ó kàwé o. Kò sọ̀rọ̀ òyìnbó tó sọ yìí. Èmi ni mo nírú ẹ̀ lẹ́nu. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Fún kòtẹ́ tó wá ṣe yẹn chief ẹ bọ́ sábẹ́ kínní. Kí n bọ́ bẹ̀. Ẹ jẹ́ ńlá náà mọ̀ yín lọ́wọ́. Ẹ jẹ́ ńlá. Bọ́ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ má sùn mi láì bẹ ṣe ń sunkún lẹ́ẹ̀kan tẹ wá ń domi lójú tẹ ń domi lórí kíni. kíni na number one o. Oh. Say anywhere where I enter o, oh. you must follow. Ẹ máa ṣe tí lọ́la ẹ ń bọ̀ ti like me jẹun. Bàbá ẹ má bínú, ẹ má ẹ mú mi, ẹ mú mi, ẹ mú mi ọba. O bẹ gbèsè mi lẹ́nu. Ẹ má bínú bàbá. Ẹ mo fẹ́ jẹ ayé sí? Màá mo ń jẹun alátọrí ọba mo wà náà kí ló ṣe ẹ. ẹ má bínú ah. bàbá bó ṣe ń gbé mi lọ́kàn ló ṣe ṣe mí kí n sọ fún yín bàbá ṣe mọ̀ pé kò sí àpọ́nlé fún ọba tí ò lólórí bàbá. ṣé èmi wà lólórí ìyẹn bọba tí ò lólórí sweet lolly wà níbi tó wà mọ mi ẹlẹ́yìn. bàbá ọ̀rọ̀ sweet náà mo fẹ́ bá yín sọ ọlọ́run ẹ mọ̀ pé bí ṣe ṣe mí sìn ó hmm. dàbí ewé ẹ̀kẹ́ gbé sweet lolly wálé kí gbogbo ẹ ti máa yọ̀tọ̀ mi kí wọ́n máa bí sí ká máa rẹ̀ sí aláyè táwa lẹ́yìn bàbá àlè máa wò yín bẹ́yẹn. Hmm. màá tó ọlọ́run ọpọlọ wà lórí ẹ̀ gan-an mo ti mọ̀ pé orí ẹ̀ tó kékeré ọpọlọ sì kù mẹ́. ó pọ̀ bàbá ó pọ̀. ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ. màá wò nǹkan tí ìyẹn ṣe sí. ẹ ṣe nǹkan sí ẹ ṣe nǹkan sí. màá ṣe nǹkan sí. ṣe rántí ṣaléwá ọmọ mi tí mo máa ń tẹ̀lé kiri yẹn bàbá. ọmọ yẹn ọlọ́gẹ̀dẹ̀. ọlọ́run bàbá mi ti fẹ́ gbọ́mọ yẹn wọlé ẹ ẹ mọ̀ pé ẹ ṣe wájú òun ló yẹ kí tẹ̀yìn máa wò sáré má wọ pé mi lè ṣerú nǹkan bẹ́ẹ̀ láì lẹ́gbẹ̀ẹ́ yìí ti kọ́kọ́ ṣe tí bàbá yẹn ṣe. nǹkan kéésù àgà. Ah, ó yá bílẹ̀ oró ah, lànà. Ah, oró lànà kọ́ oró lànà mọ́bọ̀ máa ń tì. ó pọ̀. mo ò ṣe ìlànà mo wàhálà sí wa o. ló ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ sálọ́ọ̀lì ni o ó bẹ̀rẹ̀ sí ní ṣe òtútù mu òyìn kọ ó ń toilet ó ń ṣubú lulẹ̀ ó ń daṣọ bora ara ẹ̀ ń gbóná. torí Ọlọ́run kí ló wá ṣe tó bẹ́ẹ̀ yẹn. ó lágbára o kéésù àgà àìsàn nine mẹ́sàn-án ló ń ṣòwò nìkan. àdúró ah, dé nà. àbí ìlú méje èèyàn kan ṣoṣo ó pa àìsàn mẹ́jọ pọ̀ fún. ó wá bẹ̀rẹ̀ sí ní bíbá ẹ̀ bọ́ ó wá ní pé kí wọ́n ní thirty five thousand ni. Ah, ah, kí ló dé tàṣẹ rẹ tàṣẹ rẹ má pa thirty five thousand thirty nine ẹ̀mọ um, yẹn tó jẹ́ ni. Eh, mi ò lọ school. bàbá bí akemi calculate ẹ̀ sá. then o fẹ́ calculate yá ẹ̀ ló fẹ́ sanwó. bàbá yẹn bàbá ẹ má bínú ẹ má bínú. calculate kilo. calculate kilo. ló ah. Ah. ẹ má wọrí iṣẹ́ mọ nǹkan tó yẹlẹ̀ wọn bí yẹ ẹ̀dá yẹ ẹ̀ ni mo sọ. àǹtí mi. ẹ má bínú ẹ òrò lànà tó tọ̀ bọ̀ wọn bí yẹ ẹ̀dá tí má débẹ̀ ó má wà òkè èmi gangan ni dókítà tó bá ti rí mi ó máa wà òkè. kéésù àgà ó bí ẹni bọ́ọ̀dì rẹ̀ ọ̀bá yẹ kà máa lẹ́kọ̀ọ́ sí. ẹ mọ̀ fara ẹ jẹ́ kí mi sáré jẹun tẹ sáré kórè ọba. Ah, rárá o aláàfin pèyẹ sọ pé ǹdí fa sábà bọ́dọ̀ aláàfin ò fọrẹ́ ńkọ́ ká tó débẹ̀ ká tó jẹun tán sí sweet lolly tó bá ti lọ kú ńkọ́ ṣé kémi máa ṣọpọ́ ni táàbùrù yẹn bá kó máa ṣọpọ́ ọdún márùn-ún. ti yé mi táṣẹ rẹ fa abalẹ ṣé màá ṣáà lè sanwó. èrò ọmọ àwùjọ bàbá ẹ lómi àṣà àpèjẹ náà sọ̀rọ̀ yìí ni à ń sọ̀rọ̀ fámìlì àsìpèjẹ náà. ẹ má bínú. ṣé ah, àwọn wèrè ń bí ni ẹ jẹ́ àti bàbá ẹni ká lọ ẹ ká lọ ẹ. rárá rárá rárá. ọmọ ga ọ orúkọ sùn sílẹ̀ tó lè sọ kọ́kọ́ ẹlẹ́ odidi késo àgà ọlọ́run gbogbo malaria tó ń ṣe èyí tó bá yẹ pé èèyàn tí mo mọ̀ ni màá lọ ká mọ́lé tí màá kẹ́sẹ̀ bò kò lè jẹ́ fọ̀. tí ẹ jọ bí ọ̀rọ̀ yẹn dá lẹ́nu èmi ni mo rán bọ̀dá táṣẹ̀rẹ̀ kọ́ wá gbowó lọ́wọ́ ẹ̀ pé mo sick ṣoget pé kí n lè tiẹ̀ lè lóògùn torí mi ìfẹ́ lọ sí hospital mo bá àwọn hospital ṣe máa ń ṣe àtọ́kọ̀ máa tẹ́yàn lẹ́mọ̀ fi máa ṣe experiment mo wá ní òkè kan bá ń gbowó lọ́wọ́ ẹ̀ pé kí n lè kí lè lóògùn kí ló bá bẹ̀rẹ̀. Ah. èmi ò fẹ́ kó lóògùn ni ah. báwo ló ṣe máa lọ lóògùn ó mọ̀ kí tó bá lọ lóògùn sí tó bá lọ jẹ́ pé oyún ló wà bẹ́ẹ̀ sí ṣùgbọ́n gbogbo yẹn lè lọ àfẹ́ẹ̀tì ẹ̀ mi ò dẹ̀ fẹ́ ní tuntun máa àfẹ́ẹ̀tì àròlé mi ṣáàmù. oyún bíi ti bá. ẹ nà. Ah, no no kò lè jẹ oyún àti jẹta ni mo ti wà on oh, in fact bí mo ṣe ń yálé ni mi ìyá tó bẹ̀ láti jọ eh? ó ń ya gan níbi olúwẹ̀rí ni ó ya gan ó ti ẹ̀ lè jẹ oyún. Eh, tó bá yẹ pé tó bá yẹ pé ó sì ń yà á náà that means pé kó lè joyún nìyẹn kó lè joyún nìyẹn kó lè joyún eh, èmi rò pé ni tẹ́lẹ̀ ẹ bọ̀ ṣó mọ nǹkan ni pé eh, ibi tí n fẹ́ kó lọ kó lọ sí hospital tó wà òkè wọ́n tọ́jú ẹ dáadáa ń bẹ̀ òun lèmi ń rò tó jẹ́ ń gbé ẹ lọ. òun náà ni mò ń sọ lẹ́ẹ̀kan yẹn pé mo pa àwọn ará hospital máa fi hàn ṣe experiment wọ́n máa tẹ́yìn ọ̀lẹ́ wọn máa fa drip sínú lára máa sọ pé ẹ̀ lágbájá ló sí kọ́ máa sọ pé ìyàwó kè ó wà ní hospital kó dáa so mo wá ní nurse kan tó wà nísàlẹ̀ street wa tó wá ń treat mi hmm. kó wálé kó wá fún mi lábẹ́rẹ́ kó fún mi lóògùn kó ṣe gbogbo ẹ̀ mọ́ ah. so àwọn yóò máa sọ pé àké ah, oríṣiríṣi ìyàwó ẹ̀ náà o mọ̀ pé àwọn nọ́ọ̀sì yẹn gan-an èèyàn mọ̀ bóyá wọ́n mọṣẹ́ dáadáa ah. kò má lọ já àwọn nọ́ọ̀sì alábẹ́rẹ́ tó kàn á gún yàn lábẹ́rẹ́ níyàwó. kì í lè good girl. sure. Eh? ogun lo. ó dá ẹ lójú. ogun lo owó ni mo need o fowó ránṣẹ́ sí mi transfer owó sí mi owó ni mo need. owó owó lẹ́yìn eh. tí máa ti transfer sí ẹ everything máa wà okay. ah máa wà okay. yẹ kiri ṣe transfer sí ẹ sí sí sí. jẹ́ kó wọ́n tún gbé pẹ́lí díẹ̀ jọ. ah gbé pẹ́lí eh, eh, jẹ́ kí mi ṣáà ṣe transfer sí i pípẹ́ ní ẹ̀mí. ọmọ tí bá fi treat ara mi everything pé màtí ẹ̀rí changes mo lè fi jẹun kí tó lóògùn ó yẹ. ok àwọn especially logo tó jẹun yẹn mm okó tó jẹ jẹ okó tó lò mm. kí iná ṣáà ti gun orí everything ṣèbá káàntì yẹn náà ni. Mm. ṣé ní round figure jọ ọkọ mi. òwò báwo lè ṣe mi tí mo fẹ́ ṣe má confuse mi o round figure round figure. èmi ti ṣe nǹkan tó yẹ kí n ṣe ó dẹ̀ ti. o ti sẹ́yìn lọ. o ti sẹ́yìn díẹ̀ sí ẹ. látàárọ̀ ló kọ́ ṣáà súnlẹ̀ tó súnlẹ̀ tó ṣe. ṣé ààrẹ ṣáà ti gbé fúkẹ́ díẹ̀. ó ti bẹ́ ó <laughs> ṣé ó ó ti lọ ah, ah. wọ́n ti debit ẹ̀. mo ti ṣe ọ̀rẹ́dì yìí lẹ́gbẹ̀rún ẹ̀hún lélẹ́yìí farabalẹ̀ kí ló ṣe ẹ̀hún lélẹ́yìí. ok ah ó ti lọ ó ti lọ ah. ọ̀ọ́ ṣe bébì mi. wàá ṣàdé lè wàá lè ṣàmì jẹ báyìí tó látàárọ̀ lẹ́nu ẹ̀ ò ti gbé yan tó ṣàgùn lẹ̀ bíi pé inú ìkọ̀ kìí ara mi ti bẹ́ẹ̀ tàbí mo tẹ́lá láti mọ̀ tí ẹ̀ tí treat me bọ̀ mo ti. owó yìí náà <laughs> ògòrò jóbijóbi owó iná lẹ́yìn owó owó yìí. mo ṣe ọkọ mo sọ pé kì í ṣe àìjẹ ẹ ṣe nísìnyí bye bye. ìjọba bá ti rí ibi ibi máa wọlé kí ló ṣe ẹ a ní kò sáàmì jẹ. mọ̀mí ah ọ̀lọ́. ah ah ah kí èkó dá o. kí tún ni mo ṣe. mo dá ọmọ bíbú ti máa ń sọ fún ẹ tẹ̀mí yóò dà wọ́n dẹ̀ máa tẹ̀mí bíi fùfú yóò kó máa tẹ̀mí bíi bread ah. náà. ṣùgbọ́n ní bọ́ ṣe tẹ̀ fún àtọ́ ní ah, ó wà romantic rárá ó wà romantic ọkọ̀ máa ṣe jẹ́jẹ́ kí ló dé. ló ṣe romantic wa ó mọ̀ pé lára romance ni romantic ti jáde <laughs> ó mọ̀ ní ìyẹn lẹ̀ ìyẹ́lẹ̀ ìyẹ́lẹ̀ òun sọ pé ó ti bẹ́tà díẹ̀ báyìí àwọn ojú wa tó bá ti gbé ilé yìí làwọn ọlọ́run. Ah, ẹlẹ́ o. tí mo bá tiẹ̀ ṣe yín ó yẹ kí ẹ sọ fún mi àbí kí ẹ tiẹ̀ dáríjì mí gan chief ṣe bó ní ajá tó bá rí ni tó ń yọ tó wá rí yàn tó ń gbó ní bó ṣe jẹ́ chief ẹ má bínú. ọmọ ọmọ ṣe wàhálà jìnnà iṣẹ́ ẹ ló gbọ́n mi lásìkò ṣe ló gbọ́dọ̀. chief àbí chief tèmi kọ́ lélẹ̀ ah, ṣe bí ṣe máa ń gbomi mu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń ráyè tèmi. òun mo wọ kú bẹ́ẹ̀ rí chief síbẹ̀ mọ̀rẹ́ mm-hmm. mi sweet lọ́lẹ̀ yẹn mm-hmm. ó ti fẹ́ béèrè yín pa. lóòótọ́. ee chief ẹyin ò ṣe mọ ọ láti. ẹ wo jẹ́ kí n wò ó mọ̀mọ́ ah. ah, ó lọ bẹ̀ wá. chief chief gbọ́dọ̀ wá dàgbà. àmọ́ mo wẹ̀ kó làbí agbádá. èmi jẹ́ ìfowó mi síbẹ̀ òun wẹ̀ sórí ìtàn ẹ̀ fi sórí ìtàn ẹ̀ báyìí. èmi máa ń ní èmi bébì ní àjí ẹlọ́ọ̀rẹ́ mi ẹ báwo ni ah, mo máa wà lọ́dọ̀ chief wọn ò tiẹ̀ bá mi sọ̀rọ̀ chief ti change sí mi tipátipá ló fi ń gba aago mi tipátipá gan ló jẹ́ kí n rí àwọn wọn kúkú wà ń bí ẹ gbà sótìlá fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ gbà. hello ẹ kú ọjọ́ mẹ́ta mi ò sí ìjì kí ni wàá fẹ́ kí n ṣe. ìyá mi ò ìyá mi ò fọkànbalẹ̀ màá máa ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ òsì gbọ́ bí mo ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́fẹ́ kí n máa ṣe màá máa ṣe bẹ́ẹ̀ ṣe ó ṣe. ẹ lóore mi ò ṣe gan-an ni ó ṣe ẹ ń jẹ́ kí n pè é padà jẹ́ kí n pè é padà mo mọ mo wọ́pọ̀ lábẹ́ àgbádá ìwọ́n mọ́ èmi náà mi mo mi èmi náà mi ṣe àdìsẹ́ pọ̀ lásìkò tá a wà yìí. tí kò jẹjẹ wọlé bó ti jẹ. ẹ ẹ bàbá ti jẹ màá pé. Eh. ó yẹ ní ṣe ah, chief chief ẹ. Ah. Eh. jí yẹn ní five tí mo ṣe débẹ̀ báyìí tí mo believe pé àmà wà ní bóyá first ten lórí queue ẹ gẹ́ẹ̀tì tí mo bá mi. Ah, èrò yẹn gùn queue yẹn long èrò yẹn pọ̀ mo wà discourage o but mo kàn sí wọ́n wò pé ah, mo ní passion fún iṣẹ́ ìgàn ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ah, i'm the only artist in this house mo dẹ̀ gbọ́dọ̀ padà wálé bẹ́ẹ̀ mo kàn pé kìkì ni mo lè ṣe o tí mo ṣe wo kí báyìí mo kàn rí ìkànnà àwọn securities yẹn ẹni mo pọ́ mo lówó ni wà náà kò sí nǹkan tó wò ṣe tí tí mo ṣe padà wọlé báyìí ẹ get tí mo rí as one of the judges. Um, who is that? Banky W. oh my god same Banky W. o lè mí ni tí mo ṣe rí báyìí mo pariwo ní ah Banky W tó ṣe gbọ́ fún ẹ̀ tó ní máa bọ̀ máa bọ̀ fine girl fine girl tí mo ṣe wọlé ní àǹtí mi mm-hmm. tí mo wọlé báyìí bí wọ́n ní kí n perform ẹ̀yin ẹgẹ́ ìzòyìn tí mo kọ mm. orin Beyonce ni mo kọ fún wọn ó fún wa ká gbọ̀nà. ẹ dẹ̀ fẹ́ gbọ́ lọ́fẹ̀ẹ́ ẹ ní sanwó orin ẹ ṣáà kí n kọ́ fún yín tí mo ṣe gbá máa bá bá ṣe wà. All my single ladies, all my single ladies, all my single ladies, all my single ladies, ó yá put your hands up. Oh oh oh oh oh oh. oh. Ẹ dúró dúró dúró. Àǹtí mi Mùdẹ̀ Òtẹ́ni, ẹ dẹ̀ ṣọ́ ẹ̀pọ̀ orin tí báńkì sọ pé òun láìkì lélẹ̀. Ó ṣe pé ó láìkì ẹ̀, ó fọ́. Àwọn ohun yóò dáa. Ṣé fẹ́ máa bí ìbàtí ẹ̀ ń sìn? Ah, ah kò rò pé ó bọ́yìn kọrin ó wà ó fún un. ó dùn jàre ìwọ ọ̀sán yìí kí ló mí lè sùn ilé yóò ti ẹ̀dùn dọ́pá ṣan kó mọ́ nǹkan kù. jọ bí mo ti rí oúnjẹ tó gbé dání o. orúkọ ẹ̀sán wọn lè ń béèrè lọ́wọ́ yẹn. orúkọ ẹ̀sán wọn bí lò ṣé wọ́n lo lóúnjẹ àbí ṣé wọ́n lo gbé síbẹ̀. oúnjẹ tí mo rí nínú ilé dáàdì mi wọ́n nu kíchì tó wà nínú ilé dáàdì mi. oúnjẹ tí dáàdì mi fowó ara wọn rà ẹ wá ní kí n má kàn jẹ ṣé wọ́n lo sèé ilé tó ń ṣe báyìí náà kí wọ́n lọ ṣe. lọ́yìn fún mi náà ẹni sùúrù náà ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù kí ló ṣẹlẹ̀. kí ni nǹkan tó dé tẹ́ wọ́n ń pariwo yànmùyànmù báyìí. àǹtí nítorí àǹtí mi mo dẹ̀ ń tẹ̀ wọ́n explain audition tán lọ fún mi àti àǹtí mi mo dẹ̀ eight àǹtí mi mo dẹ̀ eleven wọ́n á gbóúnjẹ wá àǹtí mi mo dẹ̀ eight wá sọ pé àwọn làwọn lóúnjẹ. ń gbọ́ mo dẹ̀ eleven bó ló ti jẹ́. mo ṣe jẹ́ náà nìyẹn torí jẹ́jẹ́ mi ni mo wọnú ilé nínú kíchìn dáàdì mi tí mo dẹ̀ bóúnjẹ tí mo dẹ̀ díṣẹ̀ fúnra mi. Ah, wọnú ilé nínú kíchìn dáàdì rẹ o bóúnjẹ o díìsì rẹ mo dẹ̀ èètì kí ló ṣẹlẹ̀. èmi ni mo ṣe oúnjẹ yẹn mo dẹ̀ gbé sí kíchìn ó dẹ̀ lọ gbé ó bẹ̀rẹ̀ sí ní jẹ. ṣé o ti gbọ́ báyìí ṣé o ti gbọ́ nǹkan tó sọ ìwọ ọbẹ̀ fọ̀lá bàtà ó ọbẹ̀ tì sọ̀rọ̀ pómi lómi kú síbẹ̀ ni nígbà tó o so oúnjẹ tó o dáná oúnjẹ tó wá débẹ̀ tó wá ó tẹ̀ béèrè pé ta ló lóúnjẹ yìí o àlẹ́ àlíkù a ò lè gbarú rẹ̀ o ò lè o ò lè gbadá kan rú ẹ̀ bá ń gbé kíní jàre ó yá ṣe sọ yìí ṣe sọ yìí. i'm sorry. ṣé bóyá sọ pé à ń sọ yìí nu. i'm sorry. ó di lẹ́sẹ̀ mọ́ ó ní à ń sọ yìí. i'm sorry. ah òun mọ̀ ń jálè kan náà ni nǹkan mọ̀ ti sọmọ yìí mo dẹ̀ lẹ̀ fún. i'm sorry. nígbà oníkùwọ̀ náà sọ́ọ́rí o tó ti gbọ́ ọ̀wọ́ náà mọ̀ bínú àgbà ni mo ń gbà tó ti gbọ́ àgbànígbà àkìtàn lọ́lọ́run dàgbàlagbà wọ́n ló sóúnjẹ tí ó ti wọ́n sóúnjẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. àǹtí ẹ ń jẹ ni ẹ máa ń jẹ lò. Mm, mm, wọ́n tó yẹ kàn jẹ kàn bí a ìjọ mi oúnjẹ tó dùn náà. ọmọ pé mo máa ń sọ oúnjẹ nílé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí Yorùbá sì mú oúnjẹ sí ní ìsìn èmi yóò kàn mọ́ sinmi. ṣé mo tẹ́ ẹ ǹ tí mo. mú mi àpò lórí ẹ o. àpò tẹ́ ọ̀dọ̀ wọn ni mo kúkú sùn sí mọ́jú with the hope pé chief máa wọlé wá bá mi tí n bá sọ fún pé ṣe ni àwọn àti chief ọ̀rẹ́ wọn chief lánìí ṣe ni wọ́n ń rojọ́ mo tún wá yọjú sí wọn wọn ti ṣe bẹ́ẹ̀ pé àwọn rí mi rárá ìgbà tí chief máa jàjà wọlé wọn ti yó ṣe ni wọ́n sùn wọn tó ṣàdárọ̀ yìí wọ́n fún mi twenty thousand naira pé kí n máa lọ. Eh, twenty k twenty jọ má bínú o kí ló ní kò fi ṣe owó yẹn ti kéré jù náà ní sùúrù ẹ mélòó ni wọ́n gorí ẹ̀ náà. ká má pààrọ̀ wọn ò fìgbà kankan wọn ò lọ rárá lórí mi o. èmi gan-an kì í ṣe pé mo fẹ́ kọ́ fọwọ́ kàn mí náà ní tó jẹ́ pé ìnira ló máa ń jẹ fún mi tó máa hmm. fọwọ́ kàn mí ó wọ́wọ́ wọn lèmi ta sí o mi ìyẹn fọwọ́ kàn mí. ó sọ pé oníwò láìkí wọn gan pé tó bá tẹ̀ fẹ́ tẹnu bẹ́ẹ̀ lẹ́nu báyìí bíi kò bí ní. ọlọ́run hmm, chief àwọn náà ń ga bó àìwọ náà ó máa <laughs> faramọ́ twenty k yẹn ni o díẹ̀ náà tó nǹkan nǹkan at least wọ́n ṣáà lọ lára ah, sweet lolly ó dẹ̀ bẹ̀rù ọlọ́run kí ni má yẹn sì ṣe fún mi ká nìkan ló má rà fún mi ká ti assume pé kò lè kọ́lé á ti ẹ̀ ralẹ̀. Ah, ah, dami má máa pa bàbá oníbàbà. wò ó tí arówó ló bá fẹ́ kú ó kú fáwọn fámìlì ẹ̀. tí mo pọ́nrọ́ ọ̀tọ̀ sọ̀rọ̀ tí mo kó pọ̀ jù. báwo ló ṣe pọ̀ jù mm. ó pọ̀ jù fẹ́ni tó ra mọ́tò fún ẹ má ya fi ibi sólórí ó pọ̀ jù fẹ́ni tó ra mọ́tò fún ẹ má rọra. ǹjẹ́ pé ó kọjá iye kémi fẹ́ ohun máa kí n lóyún fún mi. síbẹ̀ náà ni wọ́n slack tó ní àjọ ah. wọn ti ẹ̀ dá rárá. o ah, ò ah, mọ̀ wọn òun ṣe bẹ́ẹ̀ pé o ò rí wọn rí bẹ́ẹ̀ pé o mọ̀ wọn. èmi ò bá wọn wọlé rí bẹ́ẹ̀ mo fẹ́ mọ̀ àtọ́ máa ń já kọ́gan tẹ́ bá jọ wà nínú ilé wọn tiẹ̀ wá òkè. mo má tún rán mi létí ó ń ṣe mí bákan bákan. mo ṣe pẹ̀lẹ́ ṣàgbó a pa bàbá ní bàbá o díẹ̀ tó nǹkan nǹkan kò filẹ̀ tó wà pé òní nǹkan bá ṣe kò filẹ̀. n tẹ́ pé mo sì máa lọ rí dádì fún. <laughs> tí chief arówólò bá kú ó kú fáwọn fámìlì. Ah, ah, ó tún tẹnu mọ́ ah. ó pọ̀ jù aláàánú ẹ̀ ó pọ̀ jù ẹni tó ra mọ́tò fún ẹ̀ mm, ó pọ̀ jù. báwo ló ṣe pọ̀ jù bàbá yẹn gan kọjá yẹ kémi bímọ fóun hmm. kí n fẹ́ o. ṣé kò wá ń ṣèyàn kò ń ṣèyàn téèyàn lè bímọ fún ó wà lára ẹ̀ wọ́n ló mọ̀ ṣáà má pa. wo táṣẹrẹ ń kọ bọ̀dá mi ló pè bẹ́ẹ̀ yẹn ṣó lè mi láìké mi láìké ṣé tó pọ́ ti máa ń bẹ ẹrú mi láìké bọ̀dá mi táṣẹrẹ dá mi fẹ́ jẹun ẹ wá. pa kínní ìjàre pápápápá jọ. èmi sì farowó lò arówó bùnà yàfùyàfù lọmọ kékeré kan yóò mọ mú mi lẹ́gọ̀ọ́ ẹ sọ sì mọ̀ pé wọ́n lọ kọ́ ọ̀sẹ̀ yìí mi lára. bó tí fúyẹ́kẹ́yìn náà ti understand now ẹ mọ̀ pé èmi ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ now mo ń da ọ̀rọ̀ sọ fún yín ó náà ti understand pé bó ṣe yẹ play game yìí òun ló mú mi dọ́dọ̀ yín so ò lè lánú pé ẹ mọ̀ kẹ́ ṣe báyìí ṣe báyìí kó ti yé yín nǹkan tí mo expect pé kẹ́ ṣe lágbóyè ẹ̀dẹ̀ kan náà báyìí náà ni mò ń yàn kára bí ọmọ rí tí ò mọ dọ́dọ̀ mi bá ti mọra wa náà nù òjá gbé ọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn olóyìnbó ní pẹ́gọ́sì ṣe pẹ́gọ́sì ní tó bá ti kọjá ó ti kọjá nìyẹn. ṣeré chief nǹkan tí mi fẹ́ kẹ́ ṣe ṣeré mi fẹ́ kẹ́ bàjá òye yẹn má bàjá bó lágbára lọ́wọ́ ọlọ́run ara yín ò ní tó ṣeré mi fẹ́ kẹ́ fojú kanra yín mọ́ òye yín ẹ jẹ́ kó máa lọ́rùn lọ ẹ̀ bóyá má bàjá òye má bàa pariwo débi táwọn èèyàn máa sọ pé ẹ kíní kan lọ ṣe fún òye yín ẹ jẹ́ ká ká keep silent lórí ọ̀rọ̀ yìí bó ẹ má fojú kan wọn torí pé mi mo ní yín sìn yín tí ẹ mọ̀ o ẹ mọ̀ pé mo gbóyún sórí o. Ah, ó tiẹ̀ ti kọjá nù ó ti kọjá rẹ́gọ́ ìṣe bẹ́ẹ̀ bọ̀ ẹ̀já gbé gbogbo ọ̀rọ̀ tiẹ̀ lẹ̀ mo ti kí ibà mo ti kí ibà mm-hmm. àṣetán láti lọ yin ibà yìí yẹn sì yìí débi pé gbogbo ọ̀tá kankan tó kù náà kò ní sẹ́kù gbogbo ẹ̀ gbogbo ẹ̀yìn. ẹ láìkì kínní ṣá ah, ah. èmi gan wà lè fún yín chief ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí tí n bá gba yín mú lé ni máa wà yín pa ni. ló dábọ̀ kọ́ wà. èmi ò mọ mọ́tò wa o chief ṣe bẹ́ẹ̀ tó bá tiẹ̀ ní mọ́tò ló máa wọ mọ́tò mọ́ nítorí pé mo ní mo mọ̀ yín wà. àjàgbé ah, lèmi náà àjàgbó já tètè máa lọ hmm. torí mo ti kì í bọ́n báyìí mo dẹ̀ fẹ́ yin gbogbo ọ̀tá lóye mo fẹ́ yin tán ọ̀tá kankan gbọ́dọ̀ jẹ́ fúlù ẹ̀. ẹ̀yin náà mọ̀ pé mo wà nílé fún yín. lódò. tí n bá gba yín mọ̀ tí n bá gba yín ẹ̀yin gan ẹ máa tẹ̀lé máa pa yín èmi ni máa pa yín. kí ni bíbá ilé mi tẹ́ máa ti kọ́kọ́rọ́ bọ̀ lélẹ̀ ẹ̀dẹ̀ mọ nǹkan ṣe ẹ̀ mọ nǹkan ṣe ó wá di tọ̀rọ̀ kọ́kọ́rọ́ ń ṣe sùúrù eh, <laughs> ẹ mú bọ́ọ̀tì ẹja màlẹ́. bẹ́ẹ̀ láéláé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Hmm. tó a i báyìí ebi wọlé. sọ́ọ̀sà ń sàbí mo ti ní kọ́ ọ̀sà. Ah, bàbá hmm. fúnra ara mi ni mo ń ṣe oúnjẹ tí ó jẹ eh! ń fi sínú oúnjẹ rẹ. ó kù omi tí ó mu ń fi sínú ẹ kó tó wá rí pé fúnra mi mo gbé e síwájú ẹ ń wá jókòó tì báyìí ni ó jẹ tán teke. ọyẹ ọyẹ àwọn kan ni ọmọ torí wípé ńgbà tá a bá sọ wípé ẹ sá báyìí ẹ sá báyìí tí wọn bá ti bẹ̀rẹ̀ sí ní ìfipò bọyọ wọn bọrọ jẹ nù ní ìsìn ńgbà tí wútọ ti àṣà bá wọn lè wá sọ fún ọ ẹran ni mò ń fọwọ́ sọ ń fọwọ́ sọ igbó. Hmm ìtọ́ ọba ìfojú kan obìnrin nínú ilé rẹ̀ ajẹ́ wípé ọmọ bíbí rẹ̀. abẹ́ àká ọ̀gbọ́n mẹ́sìn balùwẹ̀ ọ̀gbọ́n máa gùn tà èmi ò rí kọ̀kọ̀ tí ó polówó òun èkúté ilé níbo là yẹ wá kò lè sí. ah kàzá ní ọ̀jẹ̀. ẹ wo bàbá gbogbo ẹ wá da bẹ́ẹ̀ ṣe bá mi ṣe yìí o àmọ́ ṣá ó wá fẹ́ kó bí ọmọ ọkùnrin gbogbo àwọn ọmọ tó wà nílẹ̀ ìpátá obìnrin ni wọ́n ẹ gbà nìyẹn ìyá rẹ a fẹ́ kí ọmọ rẹ bí ọmọ kan. fọkànbalẹ̀ ń fún yín lọ́wọ́ mọ ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ah. lẹ́yìn bá ti wá wà ọ̀rọ̀ parí. Hmm. tó o bá ti rí obìnrin tó wù ọ́ tọ́tẹ́ ọlọ́run jẹ́ ń gbọ́ èmi ò ní kó fẹ́ níyàwó ó kàwé ní mo kó lù. yóò bí ọkùnrin kò sì ní dúró èmi mo sọ bẹ́ẹ̀. ẹ ṣeun ọkàrẹ mo dúpẹ́ o. títí kí ni ìyá ọba ti wọ́n mi ọ̀rọ̀ parí. ìyá olówó. mo ní ìka kó lè pọ̀ ní. ká ká ìṣòro kò ní ká títí ni ọba ń jẹ báyìí ọba ń jẹ báyìí. èyí náà jẹ bẹ́ẹ̀. wà á fọkàn rẹ balẹ̀. yóò bí ọkùnrin yóò níbo ni ó dùn sí níbo làyè irú ẹ̀ ọ wà láyé wọ́n fọkàn rẹ èyí ni ọmọ jẹ òun mi. kò wọ́n yín mo rí yín ná ó dáa ẹ̀yà ṣẹ́. sórí ọgbọ́n tó kù lẹ́yìn tí tó dá fún ọ. mo rí yín ó dáa bí wọn bá lè sìn ọ́ mo bí bá sìn ọ́ o. ṣé ọgọ́ tó bá ti fọ́ ò ti fọ́ kọ́ọ̀pù nìyẹn àbí wèrè ń gbélé yín ni ẹ kò sí wàhálà kò sí wàhálà wọ́n má wọ̀rì ó dàbí pé orí ẹ ti dàrú àbí. ìlọ lọ́pẹ́. òkè já kúrò lórí fóònù ìlọ tẹ́lẹ̀. èmi máa lọ lọ́pẹ́ o àǹtí mi ẹ wá wo ṣẹ́ bàbá láyé mi èmi máa lọ lọ́pẹ́ o. jọ kóṣù tọ̀hún. Ah, àǹtí mi ẹ bá ń dúpẹ́ àǹtí mi ẹ bá ń dúpẹ́ ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó tún tọ́pẹ́ ó tún tọ́pẹ́ kí ló tún kù lẹ́yìn ọpẹ́ àǹtí mi ẹ bá ń dúpẹ́. bóyá kò gbé kó lọ gba ìlú kó jó kó bẹ̀rẹ̀ sí jó ní títì pé ìwọ lọ lọ́pẹ́ torí mi ìmọ̀dé ọpẹ́ ẹ̀ tó kàn pariwo rẹ̀ lọ́pẹ́ lọ́pẹ́. àǹtí mi àyè ọpẹ́ yìí èmọ̀ pẹ́ dá tí ẹ̀ mọ dúpẹ́ tó ṣe pé mo ti wá sáré péyìn pé ọ̀tá mi o ó ti kú sí títì kẹ́ wá gbókù rẹ̀. kí ló ṣẹlẹ̀ mo mọ̀ pé nǹkan tó fẹ́ kí n béèrè náà nìyẹn táṣẹ́rẹ́ kí ló ṣẹlẹ̀ gangan níbo lo ti ń bọ̀ látàárọ̀. Hmm. àǹtí mi ò mọ pẹ́ dá ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá hmm. ẹ̀yin ẹ̀wọ̀ àǹtí mi mo kú ti gbowó tí mo fẹ́ fi gba Sunday tẹ́lọ̀ jẹ́jẹ́ mi bí mo hmm. ṣe ń lọ nù mo kàn ráwọn gáyà nǹkan ní bá ń pariwo wọn bá ara wọn jẹ pé èmi o èmi lè mú o ìwọ ò lè mú o kí ni wọn fẹ́ mu wọn ní gààrí odidi ike mẹ́ta ṣúgà odidi ike kan bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé àwọn lè mú òun ò lè mú ah kémi ló ṣe kí ni kí n sọ̀rọ̀ àmì di àwọn tí wọ́n ya fíìmù olùkẹ́rẹ́ fápẹ́tọ̀ ìwà lọ wò ó bá tí mo wá parọ́ ni. a ah, mọ̀ ń gbọ́. sẹ́ẹ̀sì ah, ah, ẹ̀ ní jẹ́ kí n délẹ̀ kẹ́ tó mọ̀ tẹ́sán n bá ní mójú mi lọ síbẹ̀ báyìí mo rí tó ti bu gàrí ike mẹ́ta sínú ike báyìí ní a bá mú ṣúgà kankan wọ́n dà sí omi kẹ́ẹ̀gì one fifty litre fifty litre kí n ṣe rọ sínú ní wọ́n bá ti sí bíbọ̀ ní bá mú gbàgbà ní bá mú gbò àti mi. ọmọ mú tán ọmọ mú tán wọ́n sì kó one fifty thousand fún bẹ́ẹ̀ ni. àtúrọ̀ tàbí èlùbọ̀ jọ wo wo nǹkan tó wà lórí ayọ̀. kankan ò sí lẹ́nu mi àǹtí mi ẹ wo ó mú gàrí tí wọ́n báyìí jẹ́ kí n mọ́ ọ lọ para mi wúwo ara mi bàdé dára mi gbé mọ́ tí n bá ṣe báyìí gàrí tí n bá ṣe mú báyìí gàrí nínú etí mi gàrí tí n bá gbọ́nra báyìí gbẹ̀rẹ̀ gàrí ó sì àwọn èèyàn lára gàrí gbogbo ara mi pátá báyìí ògiri gàrí ni nígbà tí mo bọ́ sí public toilet ẹ wo gbogbo ohun tí jáde pátápátá mo sì bẹ̀rẹ̀ sí ní bì báyìí ni gàrí gbogbo ilẹ̀ kún wọ́n rí pé àṣé ìsinmi nìkan kí n mọ̀ pàrọ̀ àǹtí kó tiẹ̀ jẹ́ yìnyín ẹ̀ ń tún sanra yìí bẹ́ẹ̀ ni. ṣé o rí nígbà tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ mo ti rí i pé kò sọ̀rọ̀ ń bẹ̀ nígbà tó wá dáàrin méjì ṣe ló fọ́ pòó ah, ah, gàrí ike mẹ́ta pẹ̀lú fifty litre omi kan téèyàn kan dẹ̀ mú ẹ wá ní kì í ṣe gbogbo yín lẹ mú ọ pè káàkiri ni. Ah. oníkálukú kó bẹ̀rẹ̀ mu tiẹ̀ ah. ìwọ náà bá mu tiẹ̀ ló bá wúwo mo yó lónìí o àti bí àpò ẹwà ah, mo yó lónìí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣúgàrì ló bí gàrì àní mú ẹyinjú etí àní tí n bá gbọ́nra báyìí gàrì ọgbọ̀n ni wẹ̀rẹ̀wẹ̀ àǹtí mi. oróde lọ nígbà tó ti rìn ní oṣù ni mo ti mọ̀ pé o. tálà àjọ sanwó ilé tó gbé kesẹ́ nu ọ̀nà mi. èmi mo dára mi láàmú ta ló lè ṣe lẹ́yìn ìyá àjàrà àbúkà yìí. àtòkùmọ̀pù àmọ̀nà ọ̀run mọ̀ lọ kí ló ṣẹlẹ̀ gangan ná. ẹ. taṣẹ rẹ wọn máa tún ti dé. ṣé ẹ rí lónìí jẹ́ kí n so máa nìwé. kí ló mú un. torí pé kí n sọ yìí n tó mú mi pọ̀ hmm. mo ti mú gààrí. ẹ lè bọ́ bẹ̀ gààrí náà ló máa pa yín gààrí ló máa pa yín ní ìtì ẹ̀mẹ́jọ́ tí mo bá yín rò gbogbo àtẹ̀yìn àti kẹ́yìn igbó nílé yín ẹ̀yìn kan rádaràdà yín. ilé ìbúwé. ẹ jẹ́ mo múra bí ẹ̀ tí wọ́n máa ń ṣe kàmpéyìn báwo ló abẹ́ẹ̀rí tí wọ́n látẹ̀kán láìsí pé wọ́n ní sọ́ọ̀bù wájú orí wọ́n lè yóò sì látẹ̀kán wo orí omi ẹ̀mí kọ́rọ̀ àti máa dùn wọ́n tá a bá sọ ní sọ wọ́n lè má parí nǹkan oṣù àbí bí àpọ̀ gàrí. wọ́n wá rí pẹ̀lú ìdíjọ́ wá yí àbí wọ́n ṣe wá yí bí yí mi yí mi. àbúrò náà bẹ́ẹ̀ bu gàrí. ọlọ́run tiẹ̀ tari gàrí sí àmújá fún ni èyí tí ẹ láǹtí gidi. àti mi kan lọ́rọ̀ ọ̀nàbùrọ̀ tó gbádùn. àti mi àwọn alábàálẹ̀ ìjẹ́. Ah! ah!